من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ قالنا لإسرائيل لا تسلكون دماءكم ولا تخرجون أنفسكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم وتخرجون فريقا منكم وتخرجون فريقا من تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم قسارا تفعلوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين àdá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba yìí náà ni ọba tí ọpẹ́ kọ sí lórí àwọn oore tó ṣe fún wa ìgbé Ọlọ́run àti ìgbé rẹ̀ kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam Ọlọ́run bá wa kí anabi dáadáa aṣáájú rere ọ náà ni anabi sallallahu alayhi wa sallam. tọ́ba àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ní gbogbo tí ó wúlò fún wa nínú ọ̀rọ̀ ìsìn wọn wọn. wọ́n ṣàlàyé ọlọ́wọ́n bá fún wa ó sì fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ wọn sọ gbogbo àwọn ìdájọ́ fún àwọn ọ̀hánà. wa kí àwọn ilé àtàwọn sàábì rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nílé ẹ̀kọ́ pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ ọlọ́dà kọ́ba ní ilé gbogbo wọn. àwọn bẹ̀wọ̀ ọ̀nà ọba nínú ọláàrin àti agbára rí àti ògo rẹ̀ dákùn tèmi àtẹnìkọ̀ kan wá nìkan nínú àwọn olóríire tí ó tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ṣé wá lẹ́ni tọ́ọ̀kẹ́ tó sì yọnu sí pẹ̀lú wọn. lẹ́yìn náà onídàájọ́ alárùbíà èyí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú oṣù rọmọdọ́nù ní orí oṣù ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù wa nígbà tí nígbà pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam tó ti èdè ọdún àti ọdún mọ́kàndínlẹ́ ogójì fourteen twenty nine. èyí tó ti dé ní ọgbọ̀njọ́ nínú oṣù méèlì nínú oṣù ẹlẹ́ẹ̀karùn-ún nígbà tí ọdún tí wọ́n yẹn náà jẹ́ ọdún méjì àti ọdún méjì nínú ogun ìyẹn twenty eighteen ní ìtẹ̀síwájú nínú tẹ̀síìrì wa ní sọ́wọ́tò ìbámọ́ ní lásìkò nàwáàjì èyí tó ti pọ́wà ní agbègbè afẹ́ ní ìlú ìsẹ́yìn sọ́wọ́tò ìbákọ́rọ̀ náà ní agbègbè wa èyí tó ti gbé lánàá adé ayé ẹlẹ́ẹ̀kejì ní ọgọ́rin a máa gbé ní ayé ẹlẹ́ẹ̀kẹta ní ọgọ́rin yóò lù ní sàmúlò àbùdá ààlà ayé a tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá tó ti ní sàlàyé fún wa nípa àdéhùn tọ́lọ́wọ́n ọba gbà lọ́wọ́ àwọn àtìrẹ́lì ìbẹ̀ láti gbé lónìí insha Allah ta'ala. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذا أخذنا إلى قليل وقولوا للناس ọlọ́run tí ọlá rẹ̀ kájú lọ́sọ̀ fún àtẹ̀lẹ́ wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti sọ nípa ibùdé sí àwọn ẹni náà àti ibùdé sí àwọn tí wọ́n jẹ́ ẹni àlìjẹ́nà kọ́lọ́n kó sí wa mẹ́ni àlìjẹ́nà má ti wá lẹ́ni náà ọlọ́run wá ń sọ nípa àdéhùn tó gbà lọ́rọ̀ àwọn ìsirẹ́lí wípé wọ́n yìí ní akọ́sùnà mi ń ká ọ̀gbà ní í. Isra'il ọlọ́ni arántí ẹ̀yìn ọmọ ìsirẹ́lì nígbà tá a gbàdéwù lọ́wọ́ àwọn ọmọ ìsirẹ́lì àlèmí náà gẹ́gẹ́ bá a ti sọ fún wa síwájú òun náà ní al-ahdul wasiqul hakim òun náà ní àdéhùn tó ní kan tó kápá tó lágbára. ọlọ́ngbà àdéhùn lọ́wọ́ àwọn ọmọ ìsirẹ́lì a sì mọ̀ pé ẹni tí ń jẹ́ Isra'il òun náà ní tani Nabiyullahi Yaqub alayhi salatu wa salam àwọn ọmọ tí Yaqub wá bí òun ni à ń pè ní Banu Isra'il Yaqub ọmọ tani ọmọ Ishaq Ishaq ọmọ tani ọmọ àjẹkọ̀ọ́ Ibrahim alayhi salatu wa salam ó ọmọ ọmọ àjẹkọ̀ọ́ Ibrahim ni Yaqub. láti gbé bọ́lá ti tó fún wọn ní kírísílà ni wọ́n ti jáde bí ọlọ́run rẹ̀. anabi wa ibrahim anabi ọlọ́run ọba ni òtítẹ́ ni ó bí ìsìláàkù ìsìláàkù anabi ọlọ́run ọba òtítẹ́ ni bákan náà òun náà tó bí yaakub yaakub bẹ́ẹ̀ náà anabi lòun náà òun náà tó bí ọmọ ó bí yusuf yusuf ń gbọ́ anabi ọlọ́run ọba aleyhi salatu wa salam tọ̀yà kúkú yìí oníjẹ́ Isra'il banu Isra'il òun náà làwọn ọmọ tí yàgò omi àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ pátá àwọn àpè ní banu Isra'il mẹ́tòkórè wọ́gìdàgbẹ́ akọni tàbábọ̀ àwọn ọmọ rẹ̀ ọmọdọ́kùnrin rẹ̀ bí ọmọdọ́bìnrin rẹ̀ bí sàkọ́mọkùnrin ni wọ́n tàbábìnrin ni wọ́n gẹ́gẹ́ fúnra wọn àmọ́ Isra'il kàwọn ayọkọ gẹ́gẹ́ bí wọn ti máa ń sọ pé ìbànú tẹmí lẹtọ kórì ní ìwọ ìnà lẹ́yìn ìdílé tẹmí ìran tẹmí fún gbogbo ọmọkùnrin inú lẹ́yìn àti gbogbo ọmọbìnrin wọn. wọ́n bá ní Isra'il àwọn ọmọ Isra'il òun náà ní bànú amí lílẹ̀ àròbí wọ́n jẹ́ ọmọ ọ̀kú fún ọmọ làdọ́wà ọmọ ọ̀kú ni wọ́n jẹ́ fún ọmọ làdọ́wà tó o lò ti jẹ́ bẹ́ẹ̀ torí pé anabi wa ibrahim aleyhi salatu salam ńlọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́lá fún ní ọmọ àkọ́kọ́ tí ń de ismail ismail aleyhi salatu salam lẹ́yìn rẹ̀ ní anabi ishaq wa ó tilẹ̀ jẹ́ pé ìyàwó papọ̀ ìyàwó àkọ́kọ́ tí anabi wa ibrahim fẹ́ ló bí ishaq ẹlẹ́ẹ̀kejì ìyàwó olókọ́kọ́ bímọ hajar sáárọ̀ níta kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní hajar olóbi anabi wa ismail aleyhi salatu salam. tọ́ ìsìháàfù tọ́wọ́ látàdá ìyáwá sáárọ̀ aleyhi salatu salam. àrọ́mọdọ́mọdé ní ìbàdí ìsọ̀rọ̀ ní káàtì má gbàgbé pé àwọn ọmọ wa jẹ nípa rẹ sọ̀rọ̀ kí wọn ti jẹ ọmọ yìí ẹgbẹ́ ìhàk àwọn ọmọdọ́mọ rẹ ní àdéhùn Muhammad sallallahu alaihi wa sallam. ìpè Ismail fúnra rẹ ń bọ́ lọ́padà wá gbé ìlú Mákà wọn náà ní Ismail wá gbé. láti ìran àdéhùn Ismail wàhálà bani israel wajadihum wahidun wa huwa ibrahim bàbá bàbá wọn kò náà dàgbà jù ibrahim bani ismail alayhi salam wà lórí alágbáwa wà lórí mọ́tà tó wọ́n padà wọn nù ẹni bí ìsọmọlágbá tó di ọmọlágbáwa. ọlọ́run wá ní pé wòye ní akọ́tán ní sáàpọ̀ bá ní ìsọ̀rọ̀ ní ìrántí nígbà tá a gbàdéhùn lọ́wọ́ ọmọ ìsọ̀rọ̀ ní àdéhùn yìí lọ́nà wọn bá ń sọ yìí ó jẹ́ pé bẹ́yìn náà lọ́ọ̀nì bẹ́yìn náà wọ́wọ́ bẹ́yìn náà lọ́ọ̀nì àdéhùn yẹn bẹ láàrin lọ́ọ̀nì àti ọlọ́wọ́n bá yẹn bẹ ọ̀la. bíbọ́ọ̀lì ni pẹ̀lú pẹ̀lú àwọn ọlọ́wọ́n bá tọ́lọ̀ sọ yìí pé agbàdéhùn lọ́wọ́ wọn yìí pé لا تعبدون إلا الله ọlọ́run ọba ní pé àdéhùn náà ní pé látàkùn lúnà ìlànà ẹ̀ gbọ́dọ̀ ti kẹ̀kẹ́ mọ́ ẹ̀fì ọ̀nà. àdéhùn ọlọ́run ọba tó bá lọ́wọ́ máa ń tẹ̀lé ní ìyàwó pẹ̀lú látàkùn lúnà ìlànà ẹ̀ ní ma ń fi kẹ̀kẹ́ kan ẹ̀ ní ma wá ní kẹ̀kẹ́ kan ẹ̀fì ọ̀nà sọ̀tàn والعبادة معناها ìjọsìn ìtumọ̀ rẹ̀ òní àgbọ̀lù wọlé fọdúr àgbọ̀lù wọlé fọdúr ìyẹ́pẹ̀rẹ́ ara ẹni àti ìfagbogbo fúnkan máa kódà tó ní kọ́ọ̀lì ní tọ̀rí kò mú àgbàdùn ayé mùsàlùmí. sílẹ̀ lọ́wọ́ bá sọ yìí pé tọ̀rí kò mú àgbàdùn ìtumọ̀ rẹ̀ ní ọ̀rẹ́ ìlú mọ̀tàlálù ọ̀nà tọrọ tó lẹ̀ ọ̀nà tó fúri tọ̀. ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá pa wọ́n láti pé wọn gbọ́dọ̀ sí gbàgbà ní ìmọ̀ àyàfi ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá. a sì mọ̀ ike nítorí ilé yìí lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi rán àwọn ànábì rẹ̀ torí ẹ̀ lọ́lọ́wọ́n ti fún àwọn òṣìṣẹ́ ẹnu wọn torí ẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi sọ lóbi jẹ́ pé tọ́ba dàlù kìyàmà ìkùnkùn jẹ́ ẹni náà ìkùnkùn jẹ́ nàìjẹ́nà torí ẹ̀ láti ní parí ẹ̀kọ́ òfìrí jáde láti wà parí ẹ̀kọ́ òfìrí báyìí. apákan àwọn ènìyàn máa fẹ́ nínú àlìjáná nítorí ìjọsìn ní wọ́n parí ẹ̀kọ́ òfìrí sáyé apákejì ọmọ jẹ́ nínú àtàyè torí pé wọ́n kọjọ tó ń sọ. afárá torí ìjọsìn náà ni wọ́n fi náà wọ̀ wọn fi nà afárá yìí torí ẹ̀jẹ̀ ti wà torí ẹ̀làjẹ̀ náà ti wà torí ẹ̀jẹ̀ kápẹ́ náà ti wà wọ́n pẹ̀ tán oníkàlùkù gbogbo tó kàlùkù ti jẹ́ ọmọ àwọn èèyàn rẹ̀ láyé rírà. ìjọsìn ẹja mójútó amójútó ìjọsìn torí pé ó ṣe pàtàkì púpọ̀. gẹ́gẹ́ bí sẹ́kùlẹ̀ ìsìlámù ní tẹ̀míyà sábà fún ọmọ ọlọ́run kàlá ní لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة wọ́n ní ìjọsìn òun náà ló ń kọ́ kan ó kó gbogbo tọ́lọ̀ nífẹ̀ẹ́ tọ́lọ̀ yọ lóṣù kò sínú gbogbo iṣẹ́ gbogbo tọ́lọ̀ bàbá ti yọ lóṣù tọ́lọ̀ ti di bẹ̀rẹ̀ mílẹ̀ àkọ́wáyé nínú àwọn ọ̀rọ̀ wọ́lì náà ẹ̀ máa lè àti nínú àwọn iṣẹ́ àwùjọ ọ̀rẹ́ ọ̀kẹ́ tó kojú hàn wọ́lì bàbá àti ìgbà pàmò gbogbo iṣẹ́ ọ̀gá ní ìrántí ọlọ́run. ọ̀pamọ́ ìjọsìn ni àdúrà ṣíṣe ní ọ̀kan ni ọ̀pamọ́ ọlọ́run bá onìkan náà lọ́mọ ni àwọn àníyàn ti jọ ní kọ́ ni. àwọn ètò sì hàn hàn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí lọ. bákan náà nínú àwọn tọ́lọ́wọ́n tọ́pà bẹ̀rẹ̀ ní pé la ta'buduna illa Allah wa bil walidayni ihsana ẹlẹ́ẹ̀kejì ní bọ́lá ọ̀bà ìdíkẹ́ ọlápàtẹ káṣe rere káṣe dáadáa sọ́dọ̀ àwọn sọ́jà bìrìbì wa méjèèjì. àwọn abínibí wọn dọ́wọ́ wa o ìjà ṣe sí wọn. ahsinu pẹ̀lú wa lóye ihsana ẹ̀ṣẹ̀ dáadáa ní dáadáa tó yá yìí táwọn àbínibí méjèèjì dáadáa yìí ọ̀wọ́ sábẹ́ ló lè jẹ́ sáré bí lọ́kọ́ ìwọ̀lẹ̀ fẹ̀yìn ó kó sínú ìṣeréré dáadáa tí wọn pẹ̀lú ọ̀rọ̀ sábà bá wọn sọ̀rọ̀ àgbọ̀dọ̀ bá wọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ gbogbo tàbí bá sọ̀rọ̀ ọmọdé akpọ̀n wọn lé nínú ọ̀rọ̀ akpọ̀n lé nínú ìṣe nínú ọ̀rọ̀ wa ayé wọn sí níbẹ̀. wọ̀lfẹ́ẹ̀ bákan náà nínú iṣẹ́ wa á fi iṣẹ́ wa sẹ́kìlẹ̀ á fi pọ́n wọn lé á fi yẹ wọn sí àdìsá fún wọn. bákan náà á pẹ̀lú alimai dúkìá tọ́lọ̀ fún wa àtúnṣeré sáwọn òbí wa wọ̀lìyá àtúnṣe dáadáa fún wa látara ìlú ìkúta ní àbẹ̀rẹ̀ ayé àdìgbò fún ọ̀tọ́ jẹ́ àwọn òbí wa. wọ̀jẹ̀mí ìtúrúkẹ̀ ìgbà gbogbo ọ̀nà tó dáa kí ẹ̀mí ti rí ìjọ kàmọ́ tó fi dáadáa fún wa. lẹ́yìn ọ̀la ẹ̀fẹ̀ ẹ̀rẹ̀ torí kọ́lá wọn tí ọlá rẹ̀ ga jùlọ. àtúnlá láti fáwọn òbí wa kò ló tiwọn kò ló sún wọn kò ní gbèdéke. gbogbo tí wàá ti jẹ dáadáa nígbà ká ti fáwọn òbí wa. máa yọta má ìgbàna fọwọ́ dá nínú ìkọ́ yìí tààlà wọ́n lè wá lè lẹ́yìn ìgbàna gbogbo tí a bá ti lè pè ní rere náà láyà ti kọ ẹ yà pé ọlọ́run pàṣẹ rẹ̀ kíkà sí dáadáa náà máa jẹ́ ẹ̀ àwọn àyà ti ní ìjà o ọ̀kọ́ lọ́rọ̀ tó ga allah dáhùjú ilà ìyá wàbẹ̀ wà nílẹ̀ ìdí ìsànà ọlọ́run ti pàṣẹ fún àgbọ̀dọ̀ sí ẹnì kẹta àbúrò nìkan láti mọ̀ sí rere sáwọn àbí ìdúgbà méjèèjì. wọ́n sọ iná ní ní sáànà bí wà nílẹ̀ ìdí ọlọ́run láti pàṣẹ ọ̀dẹ̀ dáadáa fún àwọn ènìyàn pa àwọn àbí ìdúgbà méjèèjì. túmọ̀ yìí pé dáadáa lọ́lọ́run wọ́n tọ́ wa wọ́n rí wa kódà káwọn rí pé wọn ọ̀yà síbi tó o tilẹ̀ jẹ́ pé kọ̀dá fóbi ọmọ bòbí tó wà rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kọ́mọ náà sọmọ ní kọ́ sọ bàbá ẹ̀ lẹ́sọ̀ torí pé bàbá rẹ̀ ti dáadáa sí wájú òun ní ti dáadáa sí ìwé yẹn rárá o ọmọ síbẹ̀ kò sí dáadáa sóbì yẹn náà àwọn òbí wa ọ̀dọ̀ wa láti ṣe dáadáa sí wọn ìyá mójútó dáadáa sí ẹ̀ka sí káwọn ìyá láti rere sí wọn bàbá wa náà kọ àti rèé tí wọn òfin ẹsẹ Ọlọ́run bẹ́ẹ̀ lè kẹlá kan fẹ ẹgbẹ tí wọn kà sí kí ni ìgbà tí dáadáa tí wọn. kò sí kí ẹnìkan lẹ́yìn Ọlọ́run ọba àtòjú fẹ rẹ tí ipò kátúnṣe rere sí tuntun tóbi lọdà gẹ́gẹ́ bí ipò àwọn abínibí wáyé ipò kan ò tún tẹ̀lé kó o ti òfin ẹsẹ Ọlọ́run tó tayọ tó tába ti dáadáa sọlọ sẹgbẹ́ lábẹ́ pàṣẹ dáadáa ọmọ àlùfẹ́lẹ̀ kò sẹ́ni ní ipò kátúnṣe dáadáa tí tó tún ká gbọ̀ngbọ̀n sọ́dà gẹ́gẹ́ bí ìyàwó rí wa. àlùwáàdì lè fàlà wàlùwà ìdáni fàlà dání àrùn máa àgàdà. قد ربياك صغيرا غير منفطن قد ربياك صغيرا خيرا فقد قد قال ما سهرت بالليل أعينهم خوفا عليك وعين الله لمتنبي خوفا عليك وعين الله لمتنبي أبي والوالدان أما بني وبنيتي ìyá wa àti bàbá wa. àwọn tó ti pàmò náà ni wọ́n jẹ́ sábà bí àti kékeré àtẹnì kọ̀ọ̀kan wá ká lórí ayé ààbò lẹ́yìn sábà bí wọn ipasẹ̀ wọn ní ọ̀làbídá yìí. fàlà sẹ́ni hàrùn máa àbàdà. wọ́n tẹ̀lé mọ́ wọn o wọ́n halẹ̀ mọ́ wọn o wọ́n kò tún tẹ̀gbẹ́ nu wọn rárá bó ti kọ̀ wọn. wọ́n pè bóun tí ti jẹ́ wọ́n yọ sùn sí wọn wọ́n sì sí ọ̀sìn wọn wọ́n mọ̀jú sí wọn wọ́n kó sí wọn ṣe dáadáa sáwọn abínibí rẹ dáadáa bó ti rò kọ́ gbàgbà kó gbogbo tó àwọn òbí làwọn òbí wọn bí ọ. ọlọ́run ọba ìrìnkè ọlá ọ̀fẹ́ káàdì bí àìdá sí wọn. bàbá rẹ sọ pé fọlá tẹ́lẹ̀ hàrí òun máa abàdà. قدر رفعك صغيرا غيره فقه قد رفعك صغيرا غيره فقه àwọn méjèèjì àtìyá rẹ àti bàbá rẹ wọ́n bá tì ọ́ wọ́n mójútó ọ wọ́n tọ́ ọ wọ́n rè ọ́ nígbà tó wà ní kékeré lọ́yọ̀ ọkùnrin nígbà tó kò tẹ̀lé ìjà lọ yẹn. kò tẹ̀lé ìjà lọ yẹn báyìí wọ́n ti mójútó ọ wọ́n tọ́ wọ́n rè wọ́n sí ọ dáadáa. kọ̀dìkọ́dà máa àtàyọ́ bílẹ̀ ní ààyùnú ọ̀pọ̀ àná خوفا عليك وعين الله لم تنمي àwọn òbí rẹ̀ kọ̀dìkọ́dà máa gbàdé rọ́ọ̀tì. ó ti pẹ́ tó ti ń ṣàìsàn bìlẹ̀ ìlú àyùnú hàn ojú àwọn òbí rẹ̀ àìpẹ́ yìí gbàdó ṣàìsàn lò. wọ́n ké ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n nílò láwọn ọmọ bí tí ní ìjọ ni wọ́n mọ̀ wọ́n mórí pé àti ẹ̀yà ìnira ti báwọn ti sunkún lóru lórí dàpọ̀ ni. ọ̀pọ̀ ní àlẹ́ ìgbà wọ́n páyà jọ lórí pípọ̀ ọmọkù kí wàhálà ọmọ jẹjẹ kí fòrò ọmọ jẹjẹ lásìkò yẹn ọwọ́ ti pa ẹsẹ̀ pa àwọn yẹn ti sùn ṣùgbọ́n wàá àyìnbó nà ìdààmú dáná ní ọ̀pá ní àlẹ́ ìgbà wàá àyìnbó nà ìdààmú dáná ní. wọ́n páyà jọ lórí jọ́nà náà pípọ̀ ọmọkù gbogbo yẹn ti sùn wọ́n wà ní ìlọ́ọ̀lì àlàmùkálà ojú ọlọ́run nìkan náà yóò sùn báyìí. àmójú àwọn ìlú ó ti sùn nígbà tí bàbá yẹn màmá rẹ̀ tí wọ́n ń páyà bí ọlọ́run tí wọ́n ń lọ wájú wọn lẹ̀ ìgbé àti báwo wà ní tọ́mọ ìwé tí a ń pè wọ́n náà lọ́wọ́ dábàá yìí ọjà gbà tójú bọ́ wọ́n náà ti tú sílé sílé sílé sílé ti ti wọ́n ti wàhálà o wọ́n fòrò o wọ́n dààmú wọ́n lálàtì lórí wa. dáadáa tó ẹ̀ka kẹsí wọn kò gbọ́dọ̀ pé ìzáàbù sí máàrù wọ́n máa ń fi ọ̀rọ̀ ẹni ìsá wọ́n máa fi ń pòwe fún yàn tí wọ́n ti sàkàbí ọ̀rọ̀ rẹ̀. àsìmá wọ́n ní pé láyé ọba kan bẹ ọba ìwà wọn ẹni tí wọ́n máa kọ́ ilé tó jẹ́ ilé alárànbarà ilé ìkóró kówó sí má tó yẹ pé kò sẹ́nìkan tí ọmọ àpàdé àti àdúgbò ìnulẹ̀ arákùnrin wa bá ṣiṣẹ́ sẹ́nà yọ onítùmọ̀ ìjìnlẹ̀ láàyè tọ́ ọba ti sọ yìí pé á tọba parí lé ní ìsan lẹ́sìn àtàtẹ́nì kan san nílùú ẹ̀ ọ̀la wọ́n parí lé yẹ léwu wọ́n yẹ wọ́n wá ní ìjánu wọn gún pé báwo kí kí ni tọ́sẹ̀lẹ̀ lókè yẹn ogun pé bàbá ni wọ́n ti dànù ẹ gbọ́ látòkè wọ́n ti lé bọ́ wọ́n jẹ́ pé tó ti dáadáa sí ni kí ni wọ́n fi sẹ́lẹ̀ tán àyídá torí ẹsẹ̀ nígbà máa sọ pé máa ń fi wọ́n ṣe kí ni o náà ló dé sanwó lẹ́sàn-án àà ó fi ojú olórí rẹ̀ wù yìí sẹ̀wọ̀n pé kọ̀fẹ́ bínú lé kọ̀fẹ́ kẹ́nìkan mọ̀ nínú gbèsè rẹ̀ tọ́mọ̀ náà ní ìjìnìá yìí ẹ̀yà padà sùhánàlá a gbọ́dọ̀ síbẹ̀ táwọn òbí wa o pé kàkí ìgbà táwọn òbí wa tó tẹ ẹni tó yẹ pé kí wọ́n gbà lọ́wọ́ àti bá ti dáadáa sí wọn láwa pé wọ́n ní pé táwọn ẹ̀wọ̀n pé a wọ́n ní ìyẹ̀wò ti dàgbà wọ́n lágbàlagbà níyàwó ìyẹ́ sọ̀kọ́ wọ́n ní dàgbà tí wọ́n àgbà yín náà sọ ní àní wọn nínú àwọn àjẹ kan náà wà náà ni òjò kó tètè dà fáwọn ká lọ bẹ̀ wọ́n. ọjọ́ gbàtọ́ wa kékeré gbàtọ́ dàgbà ẹni tó jẹ tọ́ ìjọ àwọn èèyàn rí ta o tọ́ lágbègbè yìí ọlọ́run pàṣẹ kàṣẹ dáadáa táwọn òbí wa o ìjà ń lójú dáadáa láti fáwọn òbí wa méjèèjì torí padà wọn láti wá báwọn náà bá ti ń ṣe dáadáa sí wọn láàmú ọ̀nà kan pé kọ́lọ̀ ń kojú fún ọmọ tí ó ṣe dáadáa sáwa náà àmọ́ ọ̀nà kan pé kọ́lọ̀ ń fẹ́lẹ́ kojú sí wọn. wàlùmọ́rọ́ dùbìlì wàlìdẹ́yìn tó pẹ̀lú pẹ̀lú wàlìdẹ́yìn ló ní àbú wàlùmọ́sù bàbá àtìyà. àwọn náà gbàlẹ́ wọ باعد لهم حتى باعد لهم حق لكن ليسوا كحق الأب والأم الأدنيين ولهذا اختلف إرثهم واختلف ما يجب لهم في بقية الحقوق لتريد أن تنجح لوالدان ń bí àlè wọlé abáyìn ìlú láfọ àtàwọn tó tún ta kété sí wọn ètò ìsèpé láwọn hapò tí wọn lẹtọ wọn ní wọlọdọ wọn lákìlẹ ìtòkà hakil àbí wọlé omi ṣùgbọ́n ìwọ ọmọ ẹ̀tọ́ tí wọn lọ́dọ̀ òkú yìí tàbí lọ́dọ̀ ọmọ wọn ìwé ti kí ni o ọjà gẹ́gẹ́ bí ìwọ tẹlifí tó jìnnà sí wọn ẹ̀tọ́ táwọn òfin ní lọ́dọ̀ ọmọ wọn kódà láyé ni tàbí lóko àlè fi wé ẹ̀tọ́ kan ṣe pẹ̀lú mi tọyàtọ táwọn òbí rẹ̀ ara bó ti kọ wọn torí ẹ̀ ló jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n yapa nípa nípa àwọn pàápàá jùlọ nígbà tí olùkú bá kú wọ́n yapa rẹ̀ nípa wípé tọ́ba sẹ́kùn ní olùkú òkú sáwọn yìí lè kó àti olè kó. ọlọ́run ọba ìrètí ọlápàtẹ káfíìrì ní sáwọn òbí wá àmójútó wọn kóbìnrin tó sáré mọ́ béèrè rẹ̀ ìgbà tá a lè ti kọ́ ìbéèrè yẹn tún gbọdọ̀ di gbọmọgbọmọ kó dàtọ̀ ìjìnlẹ̀ síra yín bó ṣe lórí fóònù láti gbọ́ wá jù lọ́sà ń yàtọ̀ ẹsẹ̀ ń bílẹ̀ mọ́ sọ dọ́kítọ̀ yẹn o torí mi àti dọ́kítọ̀ ń kọ́míníkéètò o. bámi ẹ pẹ̀lẹ́ ha táwọn àti bá yọ dáadáa ká máa pè wọn ká máa lọ sọ́dọ̀ ká lọ máa bẹ̀ wọn gbogbo àwọn tí wọ́n bá ní ṣe níṣẹ́ ìtàlẹ́ bá wọn ṣe àbàwọn ṣe. tóbi lóṣù fọkùnrin ni wọ́n á bá wọn kọ́ sọ́ọ́ kódà tí ó bùkátà àkọsẹ̀ gbé wá fún ìyàwó rẹ̀ ọba bàbá rẹ̀ kò sọ kó kó kó náà di àǹfààní ọwọ́ rẹ̀ ọba àwọn fọ ọba àwọn lọ àdúrà lọ tọrọ lọ́dọ̀ bàbá yẹn àdúrà lọ tọrọ lọ́dọ̀ ìyá yẹn tó bá ṣe bẹ̀rù. ọlọ́run pàṣẹ kàṣẹ dáadáa ṣùgbọ́n nìkan gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún àwọn orin kan tóun fi yé wọn pé àbá lọ́dọ̀ òun ni wọ́n lè tóbi ju ti àwọn abínibí lọ ṣùgbọ́n ọ̀rọ̀ lásán ni ẹ̀rí òsè kí ni o ẹ̀rí ọ̀ràn lọ́wọ́ ó ní ọkọ tí mo kó sáré àìlá fáwọnìlì wà lèdí wọ́n iná lani mi wà lẹ́jẹ̀lẹ̀ ìṣó wà lùdáwọ̀ fàhádà mùrọ́tì rúhì wà rúhì jàù hàrún wọ́n gbàgbà mùrọ̀ bìlìjàbàdì wàlìjàbàdù kan kọ́dà. afáyín ni pé ọkọ tí mo kò sáré mo ti olùkọ́ mi síwájú àlàkọ́dìrì wà nìjí lórí ọlá tó wà fún bàbá tó gbé mi lọ́wọ́. afá ah, mi kú bàbá mi lọ fún afá yẹn sọ ni gbogbo kọ́ tí mo kò sáré olùkọ́ mi kò síwájú àlàkọ́dìrì wà nìjí lórí ọlá bàbá mi jà bàbá wọn bí ibi ibi níbi nínú pé lọ́dọ̀ tí ó gbà pé olùkọ́ òun ti wọn lọ. wọ́n ní nálà ní mi wá ní bíbí tó wá ń já ọ́. kódà kọjá pé kí n rí iyì àti àkọ́lé àti àyẹ́sí kí lọ́dọ̀ àwọn abínibí méjèèjì àfàmì náà mo ti síwájú. ntí ẹni ìfẹ́ sọ ni pé. فهذا مراد الروح وروح جوهر أفاي مراد الروح ọlọ́ba mi tọ́jú ẹ̀mí mi ọlọ́ba mi rí ẹ̀mí mi sẹ́ni yóò fi yókù yóò fi dípẹ́ tàbí yóò fi jẹ́ra tó ti bàjẹ́ wọ̀rọ̀ ṣèjọ́ hàn bẹ́ẹ̀ sì ni ẹ̀mí gangan náà ni. nǹkan tó pàtàkì ló fi ṣàyọmọ torí pé àní pé ara ẹ lé èèyàn lásán torí pé ẹ̀mí la fi ń dé èèyàn ẹ̀mí yẹn pàtàkì púpọ̀ torí pé fa áńtàbẹ bí rọ́ọ̀hì láàbẹ̀ lè ti sì ní ní sáánú nínú ọ̀rọ̀ kan náà ọ̀jọ̀gbọ́n náà ó ní àkùdélé aláwọ̀ ni wọ́n ń tẹ̀lé fáwọn ọ̀nìyàn ha fa áńtàbẹ rọ́ọ̀hì láàbẹ̀ lè ní sáánú. فأنت بروحنا بالجسم إنسان فقد أقبل على الروح wọ́sẹ̀kì ìfọ̀tọ̀ ìlànà. gbogbo àwọn ọlá ipò àyẹ́sí ẹ̀tọ́ ojúṣe tó yẹ kó wà fẹ́mi rẹ̀ pé. fa ánjàbí rúmi ẹ̀mí ló fi dé èèyàn. fa ánjàbí rúmi ìsáàlù ẹ̀mí ló fi dé ọmọnìyàn láti èdè sí síbi pẹ̀lú ara rẹ̀ lánàá. torí àfààní náà wọ́n sọ yìí pé ọ̀gá kámúrọ̀ bẹ̀rù omi àbá tí mo ti síwájú bàbá mi yẹn mùrọ̀ bẹ̀rù omi yẹn ní bíbá mi tọ́jú ẹ̀mí ni wọ́n rú ọdún jà ó àrùn ẹ̀mí sì jẹ́ tó níye lórí púpọ̀ wúrà tó níye lórí lẹ́yìn wọ́n dà wá àdámọ̀ràn bẹ̀rẹ̀ jẹ́ báyìí ẹ bàbá mi sì ni òun bá mi tọ́ ara yìí ara mi lásán àwọ̀ ara àtẹ̀rẹ̀ ara yìí bá mi tọ́jú wọ́n ní jẹ́ sátìsà lọ́dà bẹ́ẹ̀ sì ni ara yìí títí lọ́dà gẹ́gẹ́ bí ibi ìlú gbẹ̀ni òṣèré tí nìyẹn bá lókun ta ní ọ̀bà pọ̀ mi torí ẹ̀ lóun sọ pé olùkọ́ òun ṣe fi ní ọ̀sán rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú nẹ́sùn lọ́dọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá pẹ̀lú nẹ́sùn lọ́dọ̀ àdébọ̀ ọmọ sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ kò sí ìwọ̀ kankan tó tún bá ìwò bí wá lẹ́yìn ìwà nẹ́wà Muhammad sallallahu alaihi wa alihi wasallam. àwọn òbí wa ti wàhálà wọn dá àwọn ẹja tẹlẹrẹ sí wọn. jíjẹ mímu wọn bẹ lọ́wọ́ ẹja fún wọn níná lílo gbígbé wíwọ̀ gígùn ìbẹ̀ lábẹ́ kápá wa ti àti fáwọn òbí wa. tá a bá ti pẹ̀lú ọkà tó máa ẹ̀sán rẹ̀ tó ń bẹ fún alọ́dọ̀ọ́dọ̀. ẹ̀sán rẹ̀ bẹ fún alọ́dọ̀ọ́dọ̀ ẹ̀sán yóò gbé o. ìjà mójútó dáadáa sáwọn àbí ìbí wa méjèèjì torí pé àti àti bàbá ọ̀daràn ni wọ́n. ìdáwọ̀ tó kojú kékeré wọ ẹni tí tẹ̀yà àti ti bàbá. ọwọ́ àpáyọ̀ lọ́kẹ́ mi àtẹ̀yìn kọ̀ọ̀kan wa kárí pé ìwọ wọn àtòlù wọn. nínú ẹlẹ́ẹ̀kẹta sọ́lá ọ̀gbà ìlẹ́kẹ́ lápàṣẹ rẹ̀ lé wa lórí gẹ́gẹ́ bí gbẹ́gbẹ́ lọ́sẹ̀ sọ́fà wọn tán jẹ́ ọmọ ìsirẹ́lí tẹ́lẹ̀ lẹ́yìn òbí wa ìlẹ́yìn sánà. وذي القربى واليتامى والمساكين القربى àwọn mọ̀lẹ́bí wa ọlọ́run fẹ́ ká ti dáadáa ní wọn pẹ̀lú dúkìá lókun wa ọ̀tọ̀ nìyá àti bàbá wa o àwọn mọ̀lẹ́bí tó kù yàtọ̀ sí bàbá ìyá wa ọlọ́run fẹ́ á ti rírí sí wọn ajá mójútó dáadáa fáwọn mọ̀lẹ́bí wa bàbá ní ìkàtà abẹ́ ṣe títà ká kọ́kọ́ wọnú ilé wa náà ṣé dáadáa tá a fẹ́ tìrì ọ̀tá yẹn tó ti wà nílé wa ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí kó ṣe pàtàkì ọlọ́ntì ọlá rẹ̀ gàdú lọ sọ fáni sọlọ pé wà á ti ra lọ́kọ́rọ̀ bá akọ̀rọ̀ wàlúmi sí i ọlọ́ni fáwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́tọ̀ wọn wàlúmi sí i bákan náà láì mọ̀lẹ́tọ̀ rẹ̀ ọlọ́run kọ́kọ́ ti mọ̀lẹ́bí síwájú kó tó sọ̀rọ̀ aláìsí bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ látún sọ́ńgbò mi náà nínú Suratul Balad ọlọ́ni fáwọn ọkọ̀ọ́bá wà máa àrọ́kọ̀ fáwọn ọkọ̀ọ́bá àwọn ìtọ́ àmú fi yẹ̀wò mi ń di màtí yàtìmá dá màkọ́rọ́bá àwòmẹ̀sìnà dá màkọ́rọ́bá. nígbà tó náà wọn bá ìrèké ọlá ń sọ nípa tí ń jẹ́ fọ́kùrọ́pọ̀ báyẹn kékeré yóò bọ́kùn ẹrú áwò tàbí ẹ̀kọ́ nígbà tó náà wọn bá ìrèké ọlá ń sọ nípa akọba ọlọ́ni pé ìtumọ̀ rẹ̀ ni kọ́kọ́rọ́ kọba tó kú ẹrú. àwọn ètò ẹ̀mọ̀ fi yẹ́wò mi rìn ní màsíkọ́ba tàbí kéèyàn fún ni lóúnjẹ lọ́jọ́ ebi màsígọ́bà ebi jọ́sẹ̀ mi bá dé kéèyàn wá fún yàn lóúnjẹ alọ́ lọ́wọ́ akọ́kọ́ dá akọ́kọ́ àkùn lóúnjẹ oníyà tí máa ń bá màkọ́rọ́bà ọmọ orúkà tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ọmọ orúkà tó jẹ́ màkọ́rọ́bà tó jẹ́ mọ̀lẹ́bí wa tó jẹ́ alásùnmọ̀ wa lẹ́yìn náà lọ́wọ́ ni àwọn mẹ̀sìn náà bá màkọ́rọ́bà tàbí aláìní tó jẹ ní ilẹ̀ rọ́ọ̀bù màtírọ́bà tó jẹ ní tí ò ní rárá. àwọn mọ̀lẹ́bí yìí ká ṣe rere tí wọ́n dáa inú rere tá a ti fún wọn a máa béèrè wọn lóòrèkóòrè a máa sálámà sí wọn a máa náwó ọrẹ a máa nà sí wọn okùn ìbí tó so wá papọ̀ àtijọ́ àtàwọ̀ wa ara lábẹ́ ìṣòro ma táwọ̀ bá tẹ́lẹ̀ á yanjú rẹ̀ láàrin ara wa ìbísọ̀ yẹ ká ti bínú lọ́gbẹ́ tá a bá bínú níwọ̀n ó ti sàǹfààní ara bínú lẹ́yìn rẹ̀ báyìí àtúntò tá a mọ̀ tó dáa lé ìbísọ̀ yẹ ká ti bínú àmọ́ kò sí bínú ara lábẹ́ ìṣòro ma eléyìí dá lé lórí pé bí àwọn ìṣèṣì bá ti wá ìyọ́n kan sọ bí lẹ́yìn bá fẹ́ bínú bí ó sì bínú lẹ́yìn bá ti bínú kọjá pé lórí òtítọ́ lórí òdodo tí bá ti dín rọ́ọ̀yàn lèèyàn mọ̀ gbà àfi báyìí pé ibi tí wọn rọ yẹn ti di pé tọ́lọ̀ wọn fẹ́ ló kú nígbà yẹn nígbà. tó ọlọ́run fẹ́ ká ṣe dáadáa sáwọn ọmọ ẹlẹ́ni wá tóbi jẹ́ pé orí ẹlẹ́ẹ̀kẹta òun náà nígbó lọ́wọ́ lọ́tọ́ lọ́tọ́ pé wọ́n rí kúrú bá ọlọ́dà kọ àwọn mọ̀lẹ́bí. wọ́n máa na wọ́n ìsáná lè dèrè bá ìtumọ̀ ní pẹ́ lọ́wọ́ bá ìdíkẹ́ lá àtàwọn tó ń jẹ mọ̀lẹ́bí wa ni. bimana alikọrọba wọyẹsumolo alikọrọba tó bi kébàlì lẹkùnmi wọyẹkọrọba tó bi kébàlì lẹkàbí mọ̀lẹ́bí tá à ń sọ yìí agbègbè méjèèjì lọ́wọ́ nídìílé ya àwọn mọ̀lẹ́bí rẹ ó sì wọn lọ́jọ́ ó wọn pẹ̀lú ó sì dáadáa sí wọn bẹ́ẹ̀ náà làwọn mọ̀lẹ́bí rẹ nílé bàbá mọ̀lẹ́bí rẹ ọlọ́pàá bá ti dára sí wọn. olùgbèjà àbájá àlùwàlùdẹ́yìn kátìrì ní táwọn mọ̀lẹ́bí wa ọwọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ sọ fún wa pé kátìrì àdá táwọn mọ̀lẹ́ àwọn ìyàwó àwọn ìyá wa ní bàbá wa nítorí pé àmì déjì gàgà ọlọ́pọ̀ tọ́lọ́ ní kọ́ wà wáyé àti láti ṣe dáadáa sí wọn ju akẹgbẹ́ wọn lọ. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tọ́lọ́wọ́n bá ilé gan lápá tẹ kákeré sí ọ̀nà ni wọ́n lè yàtá máa ọlọ́ni àti dáadáa táwọn ọmọ òrukàn àlìyàtá máa ń jẹ́jà mọ̀ fún yẹtìm ẹ̀yọ̀kan ní kíni o yẹtìm ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àlìyàtá máa wọ̀wọ̀ lẹ́ni wá máta àbúrò kọ́bílà ayélujára ẹ̀ńtà ń pè lọ́mọ òrukàn òun náà lẹ́ni tí bàbá tó bí kú síwájú kó tọ̀hún tó dàgbà kó tó gbọ́n. àníṣe ń sáfì lọ ọmọ òru òun wà lọmọ kólóró ọmọ kékeré ni bàbá ẹ̀ wá kú gbà pé ọmọ yẹn wà ní kékeré ọmọ òru kalẹ̀ ni. yìí ti pẹ́ sí kú ni wọ́n pè lọ́mọ òru kan o rárá kí ló dé tó fi jẹ́ pé ẹni tí bàbá ẹ̀ kú ni wọ́n pè lọ́mọ òru kan tí ò fi jẹ́ ẹni tí ìyá rẹ̀ kú ìdí ni wípé ẹni tí ọmọ lùgbà ọmọ tí ọmọ wá jíjẹ mímu fún tí ọwà gbígbé àti wíwọ àti fífún àti lílò fún dání bàbá bàbá yìí lè wá sí máyì ọmọ tó bí yẹn ọmọ òrukàn ọmọ òrukàn bákan náà kí ẹsẹ̀ ní sáà ń pè lọ́mọ òrukàn ìyẹn tó ṣe kó ti gbọ́n ti dàgbà ó ti bàlágà ti ń ṣe ń jẹ fún rẹ̀ náà ni bàbá ẹ̀ bá kú. àwọn pé àpẹẹrẹ ọmọ olùkà ẹ̀ ní sinadá sọ ọmọ olùkà ni ọmọ olùkà báwo tún ni wọ́n. ṣe sọ ọmọ olùkà máa torí kó ti dàgbà ó ti gbọ́n wọ́n náà ti ṣiṣẹ́ fún ara rẹ̀ torí àti pẹ̀lú ẹni ní ọmọ olùkà gbọ́ntọ́jọ́ ọmọ olùkà òun náà lọ ẹni tó ti gbé bàbá rẹ̀ kú nígbà tó ọmọ yẹn wà ní kékeré tàbí wà ní oyún yóò rí ọjẹ bàbá láti gbogbo tó bí ẹni tàbí pé wọn ti bí tán ṣùgbọ́n o kò ní ìgbọ́n tí bàbá rẹ lè fi ṣe bàbá ti kú ọmọ òrùka lélẹ̀. àmọ́ gbọ́dọ̀ ní àfọwọ́fà àtọ̀sọ pé lẹ́tà ní ẹdí mọ́lẹ̀ rí ọdún máa tà nínú rò. Balẹ̀ ni ẹ ti ní. يتيم والعلم والأدب بل اليتيم يتيم العلم والأدب لغر في رسول حرم بلا أدب نعم ولو كان منسوبا إلى العربي نعم ولو كان منسوبا إلى العربي òun sọ pé ẹ̀gbọ́n yẹn tí mo là sí ìkọ́ni máa dá wa nìyó. ó ní kì í sọ forúkọ òun náà lẹ́yìn tí bàbá tó fi ló máa ti kú. òun kàfẹ́ mi yẹn ka ẹ̀kọ́ yọ yọ. olùgbàdo mi gbẹ́ tó tọ́ bàbá yọ ṣùgbọ́n tí yẹn bá wúlò pé bàbá yẹn kò lẹ́kọ̀ọ́ kankan. tí bàbá ọmọ yẹn ti gbẹ láyé báyìí bẹ́ẹ̀ a ah! kò dájú pé bàbá ọmọ yẹn lè máa gbẹ láyé àwọn kò ní tí wọ́n ní kó tó sọ bẹ́ẹ̀. gbèsè pé ọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ òtítọ́ ọ̀rọ̀ báyà ń kalẹ̀ ìlọrọ̀ yẹn kò tó kó kí ẹni tí bàbá ẹ̀ kú lọ kó gbà ẹni tí bàbá ẹ̀ bá kú sí ọ̀gbọ́n tí wọ́n bàbá rẹ̀ ní ọmọ òrùka ló ti tọ́ lọ. àmọ́ gbọ́dọ̀ tó ń sọ bẹ́ẹ̀ yẹn àbá yẹn tẹ́ fi kọ́ alẹ́ kọ́ pé ká lẹ́kọ̀ọ́ tó sọ pé balẹ̀yẹ ti ẹ̀bí malẹ̀rin mi wálé ádámi ẹ̀ta lè fi lọ́mọ òrùka òun náà lẹ́ni kò nímọ̀ kò lẹ́kọ̀ọ́ ládàbí bá ti báyìí ọmọ òru náà hánà wọn. pèlèpèlè àkọ́yọ̀rọ̀ fi rọ́jò ní òṣèlú dára ọmọ yẹn lọ kórójú láyé láti kẹ́kọ̀ọ́ wà kẹ́kọ̀ọ́. lórí mi lá ajá ni ọmọ náà ti di ọmọ lábí ṣùgbọ́n kàtà òkú lẹ́kọ̀ọ́ òṣèlú lára rẹ̀. náà bẹ́ẹ̀ ni wàlá ọ̀ká نعم ولو كان منسوبا إلى العرب bẹ́ẹ̀ ni kódà kó tọ̀ ọ̀jẹ̀ ní sọ́ọ̀tà lùtù lọ́ba máa lọ́ba èdè lárúbáwá ọlọ́dí ọ̀nà lárúbáwá ní tí ọba ti mọ̀ ọlọ́mọ òrùka lọ́dọ̀ táwọn. ṣùgbọ́n táwọn pé ọmọ òrùka gángan ni tí bàbá rẹ̀ tó gbà bẹ́ẹ̀ ní wà ní kúlóró tó wà lọ́wọ́ kékeré. àwọn ọmọ òrùka dọ́wọ́ wa ẹjẹ́ àṣẹ rere sí wọn o. àwọn ọ̀nà taa a gbà tá a fi ṣe rere sáwọn ọmọ òrukàn pọ̀ jẹ́ àsùnmọ́ wọn bí àsùnmọ́ wọn ọjọ́ àpòmọ́ra àfọwọ́ lórí ní gbogbo lẹ́wọ̀n yòówù tí òyò wà tọ́ba jẹ́ obìnrin agbóhùn náà àpòmọ́ra ọmọdéjọba kékeré bẹ́ẹ̀ fífọ ọra lórí kíkó mọ́ra yẹn ẹ̀ mú dùn wọnú ọkàn rẹ̀ amọ̀dún wọnú ọkàn rẹ̀ yìí. anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa nípa ọ̀rọ̀ ká ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn ó ní ana wọ káfíìrì yẹn ní káhàtẹ́ ìjàmbá. èmi àtẹni tí ń súgbà ọmọ òrukàn tí mójútó ọmọ òrukàn báyìí láti ní àlùjáde wọn àbí àlàfo fẹ́rẹ́fẹ́ sáà ní kárí asùnmọ́ra pẹ́kipẹ́kì ẹtí ti dáadáa sọ mọlùkà ni o ẹtí sùgbà mọlùkà ti mójútó ni o kà sọ̀rọ̀ rẹ kékeré gbogbo yẹn o. bákan náà àwọn ọmọ òrukàn yìí dúkìá wọn tọ́ba tó ń bẹ láàrọ̀ tó àti mẹ́ńkì àwọn ẹ̀jẹ̀ asọ́ra ń o má jẹ́ àjẹ́ dúkìá ọmọ àfi tọ́ba jẹ́ pé gẹ́gẹ́ bọ́lá ọ̀tún sọ́nà sọ́rọ́ tó ní sáyẹn lórí ọlọ́ni wà màtí àná àbàníyá fálíyà sáàkiri ẹni tọ́ba jẹ́ ọlọ́rọ̀ dúkìá ọkùnrin kan ti bẹ lọ rẹ̀ kó kójú kó bẹ ọ kọ́má jẹ o wà màtí àná fàkìrọ̀ fálíyà olùdílé máa ń wò ẹni tọ́ba ajá láì ní yọ jẹ níbẹ̀ pẹ̀lú dáadáa yẹn pé bọ́yá dúkìá tí wọ́n fi kalẹ̀ fọ́mọ òrukàn yìí dúkìá kan tó ṣe pé ó fi kọjá téèyàn lè máa mójútó tó tó máa mójútó sí ẹwà ara jẹ náà yóò wá ti dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń bá ti sẹ́yìn ṣùgbọ́n tó pé látara tẹ́tí tẹ èyí ọmọ rí wọ́n mọ̀ rí owó tiẹ̀ náà ṣe kíni o láti sàkó tàbí bẹ́ẹ̀ kọ́ ìwọ̀n ni ọmọ ara mú bẹ́ẹ̀ láti fi fún gbèsè ayé rẹ̀ látara pé kò rí ìgàngàn alágbèbá àwọn ojú dúkìá wọn ọlọ́run sì ní tí wọ́n bá ti wá dàgbà tí wọ́n ti tán fàdífàrú ilẹ̀ ìlú àbúwá làwọn ẹgbẹ́ dúkìá wọn lé wọn lọ́wọ́ lẹ́yìn bá ti gbé dúkìá lé wọn lọ́wọ́ kí lọ́lọ́ ní ká ṣe ẹ́ ilé ìlú àbúwá làwọn wà á ṣe ìlú àlẹ́ ìlú tẹ ẹ bá ti fẹ́ gbé dúkìá wọn lé wọn lọ báyìí ẹ wá olùjẹ́rìí kó jẹ́rìí lórí ẹ̀ ọ̀dà bàbá ìlà ní àbíbá. wọ́n kàfá ní láàyè àbíbá ọlọ́run ti tó ní ọgbọ̀n òṣèlú ọba tó kọ òun ní wọn àti òṣèlú ìṣèlú gbogbo tó kàlùkù wà lónìí. ṣùgbọ́n síwájú síwájú lókè ọlọ́run ti fi wá lọ pẹ̀lú tí àwọn ọmọ olùkà nípa dúkìá wọn. ọlọ́run bá ti ọlá rẹ̀ lọ́dún lọ́dún. wọ́n ní wọ́n wọ́n ní yàtọ̀ aláàbí iná aláwọ̀ dárọ̀ kò ní ìfọ̀lù méjì lọ pé yàtọ̀ àkùnrin àbáni ọ̀pọ̀ àlẹ́ ìfọ̀lù yẹn tẹ̀kọ̀ lọ àwọn ìyàwó ọ̀wùlà sàdíyà. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نار وسيصلون سعيرا ọlọ́run ọba ìlẹ́sìn ọlá ní pé wọ̀lẹ̀ yá ṣàlàyé ní aláwùjọ ọ̀rọ̀ mi kọlu ìdí ìṣòro ìyàtọ̀ ìrìn àbánikọ́ fún alẹ́ ìdí. olóòní ká máa páyà gbọ́ngàlùkù wa náà lábẹ́rù ọlọ́run ọba wípé àwọn tó ṣe ike làwọn tárọ́kù mi nìkan ní fi yín fún ìrìn àbánikọ́ fún alẹ́ ìdí àwọn tó ṣe pé tó kálukú wa náà tá a bá fi ọmọ kéékèèké ọmọ kó lóró kalẹ̀ àwọn ọmọ kéékèèké la bá fi wọn kalẹ̀ lẹ́yìn wa tá a máa páyà lórí wọn pé ha tani ọba mi mójú táwọn ọmọ mi báyìí lílọ ni mo ń lọ yìí ọmọ mi kéré púpọ̀ kalẹ̀ tí ó mú tó wọn lẹ́yìn ẹ̀ ń páyà lórí mi lórí àwọn ọmọ mi báyìí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá wọn ní falẹ̀ ẹ̀ sẹ́kù lọ́ha ẹ̀ páyà ọmọ ọlọ́mọ tọ́jú ọmọ olùkàn ti bẹ lábẹ́ ìṣẹ́ náà ìwọ náà mójútó obìnrin jẹ́ pé ìṣèlígbà kọ́ ọba ti mójútó ọmọ ọlọ́mọ tó nígbà tí wọ́n náà bá lọ ìjọba fún àwọn kéékèèké lẹ̀ bẹ́ẹ̀ ni mo sì wà náà mójútó ọmọ àti ẹ̀. wọ́n yẹ kó ló kọ́wọ́lá ṣáàdìyà dábàá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yá yìí ni a sọ̀rọ̀ tó gúrégé àìsàn fọmọ olùkàn yìí pé kéde mímọ́ pa bàbẹ́ ẹ̀ ní tí bàbẹ́ ẹ̀ ṣètò ẹ̀ pa nù ó sì dájú tọba ṣọ́ra ibi tí bàbá ẹ lọ láìpẹ́ ìwọ náà lọ ọbẹ tọba ṣọ́ra a ń dàpọ ẹmí ìdíje náà ṣé ọwọ́ tẹ ti dé kú dání tó fi béèrè ikú tọpa bàbá ẹ subhanallah wa ọmọ ọlọmọ kan wọn yọ mí lẹ́nu o lè rìn mí lọ bí bàbá ẹ lọ lójijì ọbẹ pa mí ni ẹ wọ́n sọ fún ọ pé mo pa bàbá ẹ.

káfí káfí ló wọn lágbára káfí ni wọn máa sinmi o torí ẹlòmíì èlò tí wọn máa lo jàdí ẹlòmíì ló ṣe kí ni o ní ìlú ọmọ òrukàn bí yẹn ti lo kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe ṣe kí ni o ní ṣe lu ọmọ òrukàn ẹ̀rí ọmọ òrukàn tó ṣe é gbé òun àtọ́mọ ẹni yìí bákan náà ni wọ́n jọ rí lọ lórí iṣẹ́ tí o sì lè fọmọ ẹ̀sìn ní ọmọ fi ọmọ òrùka sí i. àkọ́kọ́ náà òwúrò lágbára torí pé wọ́n ní adánilóró tí wọ́n ló ṣe wọ́n lọ́ọ́ fagbára kọ́ yẹn. alẹ́ ní bọ́rọ̀ wọ́n ti pèta ni wọ́n kò ní kí ìta. ẹjẹ́ àti dáadáa sí wọn ẹ má jà sí yàtọ̀ sáàárín ìwà àtàárín àwọn àtàárín wọn àti àárín àwọn ọmọ wa sí wọn. ẹsẹ̀ alóńdàkà á ní ìyẹn tá a máa kọlí ìsìláàfù ìdáhùn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pé wọ́n máa béèrè lọ́wọ́ rẹ nípa àwọn ọmọ òrukàn ó lè sọ pé ìsìláàfù ìdáhùn kan yìí ẹsẹ̀ dáadáa tí wọ́n lólórí wọ́n ìtọ́kọ́ ọ̀lẹ́kọ́ ọ̀hún wọ́n ìbò ẹrù papọ̀ mọ́ wọn ẹ̀ka fẹ́ ẹrù papọ̀ ẹrù papọ̀ ọmọ ọmọ ìyá yìí wọ́n ṣe. káṣí líle táwọn ọmọ òrukàn ṣe pàtàkì jáde dáadáa sí wọn. dúkìá tí wọ́n á fi ilé ẹ̀kọ́ ẹ̀ má jẹ́ àjẹjẹkújẹ. ọlọ́sọ pé innal ladhina ya'kuluna amwala al-yatama zulma. dáadájú àwọn tó ti pé wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn ní dábòsí إنما يأكلون في بطونهم النار iná ni wọ́n jẹ síkùn wọn o ìgbà tó sọlẹ̀ síkùn tó wà rẹ̀ iná ló dún níkùn rẹ̀ wọ́sàyẹ̀tìlá ọ̀nà sàáyìn rọ̀ tó bá padà yá wọ́n ti wọ́n dá yín tó bá dá sí yá. ìjà sọ̀rọ̀ fún dúkìá ọmọ olùkà ìdíkọ̀ àwọn abàká láti gbé sọ́dọ̀ ká tètè sọ pé ìfọ̀ àdọ̀ká gbogbo àmọ́ àlọ́ máa jẹ olókè ọmọ òrukàn ìjà bẹ̀rù ọlọ́wọ́ ìjà payọ̀ lọ dáadáa ní ẹja ti sí wọn amójútẹ́kọ̀ wọn wọ́n sọ ibi yẹn à dáa pẹ̀lú ọmọ òrukàn gan ó sì tún fọ́nù gàjọ́ ọmọ mi lọ à private school wọn lọ jẹ àmọ́ ọmọ mi ní mọ̀ bí ti pẹ́ pẹ́ pẹ́ tó fi di public school àbí private school àwọn àti ọmọ òrukàn lọ sí public school ọmọ jẹ lọ sí private sí private ní fi màmá yẹn tani ma fi mọ yẹn ọlọ ọlọ́wọ́ bá ní o pé síbẹ̀ lọ́fẹ́ ọ̀dà máa lọ sí pọ́blíkì rẹ̀ wọ́n mẹ́ ní ìfì mọ́ ìwọ lọ àìwọ ìwọ ẹrú ní ìfì mọ́ ọlọ́wọ́ bá sọ sì máa fi mọ́ eléyìí sì lọ sí private yóò kúrí ju kódà ní public ó tún wá padà wọn pé àṣọ òwòye ni báyìí ló ti ẹkọ jẹ báyìí ló ti ẹkọ jẹ báyìí ló ti ẹkọ jẹ ni wọn máa bí bàbá yẹn alọmọ tá gbéra yọfẹlẹ yọfẹlẹ lọ ọkọ òbílẹ pé áá tó ti bá ti wí yìí tó ní wàá ẹkọ jẹ pé yóò tún máa gba ipò iwájú nínú ẹ̀kọ́ ọlọdọ mọmọ mi lára tó ti wọ́n ṣe kó gidi ní tí ó mọ ná lórí jẹ ẹni tọ́lọ́ wọn fi yóò fi torí ẹ̀ ń tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ láwùjọ kọ́mọ̀jọ mòdù kàgbọ́n wọ́n já ọmọ sí lọ́dọ̀ ọba ní pé ọmọ ọmọ yẹn máa lọ sí public school tí wọ́n wá private school yóò fọmọ rẹ̀ ọláìyàn ọ̀ràn ọ̀ràn ara ìgbà wọn nursery school gan wọ àwùjọ wa ní ọjọ́ ti private ìgbà wo ni gbogbo àwọn tó wáyé pé ilé ẹ̀kọ́ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ tá à ń pè ní ti public náà wà ní àwọn náà wúlò wọlé àwùjọ ni tó bá buhari ṣe private wọn lọ wọn lọ private ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ máa wọ wọn lọ ọ̀pọ̀lọpọ̀ lọ school private public school tó jẹ́ government school náà wọn lọ ẹ wo àwọn làákà ìburúkú táwọn ọmọ tí wọn lọ sí private yẹn gan ní láwùjọ táwa lọ ọlọ́run má jẹ́ kọjá fún àwọn ọmọdé ayé wọn. àfi tẹ́tí bá kú púpọ̀ lò. private ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa lè lọ public ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa bá lè lọ níbi òǹdí wọn gbọ́dọ̀ bá ti fẹ́ lọ jẹ́ ìtòlè wọn. kàkà tó máa rí ọ̀bà tó lọ sí private tọ́mà tí wọ́n já sọ́dọ̀ rẹ̀ náà fi wá lọ sí public làkọ́kọ́ orúkọ yẹn nígbà méjèèjì wọn lọ public ọlọ́run bá ti fi máa yàn ọlọ́run fi máa wá. wọ́n bá báwọn olùkọ́ bá sọ́ọ̀kì tó sọ́ọ̀kì tó sọ́ọ̀kì yìí lọ́lọ́ náà mọ́ mọ́ mọ́ mọ́. àníyàn rẹ tó dáa àti iṣẹ́ rere tó tọwọ́ rẹ jáde yìí ọ̀la ọlọ́run bá lè gẹ́ lóbi kan lẹ́nu. ẹ jẹ́ àmójútó àwọn olùkọ́ tá ti lọ nìyẹn gbẹ̀dì yóò tọ́ bá ti jẹ́ dúkìá wọn lùkà ní ìjẹkújẹ ọlọ́ni wọn sàyè fúláwọ́ náà sàyìn rọ ọwọ́ náà sàyìn káwá fura dáadáa pẹ̀lú àwọn dúkìá ọmọ òrùka tí ń bẹ ní àrọ́wọ́tó wa ẹlòmíì tó bá fi kú fẹ́ pé ọmọ fẹ́ dá ọfẹ́ dọmọ tọ́gbọ́n tó náà ti ń wò pé dájú ìbílẹ̀ lélẹ̀ àwọn kankan kan bẹ tí ó ti rú sẹ́ni ti máa pẹ́ lò tẹ́gbẹ́ bàbá ọmọ tó kú yẹn lónìí ṣùgbọ́n tí bàbá fẹ́ni tí nǹkan ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ ní ìdẹ́gbẹ́ bàbá ọmọ yẹn lé afọ̀rọ̀ náà wọ́n gbọ́ pé bàbá òní bàbá òun náà wọ́n á fọ́ kàkí ní ẹlẹ́ẹ̀kọ́ kan kí ló wọn bẹ̀rẹ̀ wọ́n wá wo ní ìyí tí wọ́n lọ gbé bẹ̀ ọmọ ẹ̀ tó ní ìyí. wọ́n gbọ́ pé wọ́n ní dájú ní táwọn ọmọ gbólóhùn yẹn wọ́ ọmọ jẹ́ ní kí bọ́ ọ̀nù jẹ́ ní nítorí ọmọ kò sì dé ọmọ bí mo sì gbé wá subhanallah ẹjẹ àti dáadáa sáwọn ọmọ òrùka ẹjọ kan làwa náà lọ ápò láyé àlọ gbọ́dọ̀ làwa ti fẹ́ kí wọ́n ti ti lẹ́yìn tiwa náà ní ẹjẹ àmójútó àwọn ọmọ òrùka wa dáadáa ká sí rere tiwọn nínú àdéhùn tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kọ́ lágbà lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn Yahudi ọ̀nà ni káṣe dédé kóróbá àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa wá ìyàtà àwọn àtúnṣe rere táwọn tó ń jọ wọlé kan. ká mójútó wọn dáadáa ká sùn gbà wọn. ẹlẹ́ẹ̀kanu nínú àwọn tọ́lọ́ wọn bá ilé kí ọlápàtẹ ká ṣe rere wọ́n ní màsáàkì ní àwọn ajakẹ́gbọ̀ rẹ̀ òun jẹjẹ kò fún kíni o bisikíìtì aláìní aláìní níjẹ bisikíìtì tí ẹni wá wọ pé à ẹni tí ń gbé àlùmísíìnì bíi láì kọ. àlùmísíìnì bíi láì àwọn ìbọn tí a bá fún wa dé torúkọ. tọ́ ọ̀sán ni àlùmísíìnì bíi láì ẹbí ẹtì máa mi ẹtì máa bí yàrá ti abẹ́rẹ́ mẹ́tì gbọ́nà sílùú àwọn yìí àwọn tó fi pé wọ́n wọ́n jẹ gàba lórí tọ́lọ̀ wọn fẹ́ kọ́ jẹ gàba lé lórí wọ́n pera wọn ní kàtí wò tó wọ́n sọ̀sọ̀kọ̀sọ̀ kọ̀ọ̀rọ̀ lọ wọ́n sọ̀sọ̀kọ̀sọ̀ kọ̀ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. alimiskin ọlọ́ni àtẹrẹrẹ sí wọn. ẹnití jẹ́ alimiskin wa huwa al-faqiru alladhi asganahu al-faqr. òun náà ní aláìní tó ti pa ìní tó sọ di ẹni ilé. لأن الإنسان إذا غتنى wà ẹnna hó ya kọkọ torí kọmọnìyàn kọmọnìyàn bá lọ́rọ̀ kíni ó dé o yẹ kọkọ yọ yà lọ bì torí kọlọ ni pé ẹnna nìyí nsá nàlá yẹ kọkọ àrò á kò dàgùnà dáadájọ ọmọnìyàn yóò wà ìgbẹrùgbọrí sọlọ àti sáwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ní ọ̀fà àrò àhó dàgùnà nígbà tó máa fàkẹ́rù àbí mìsíkìnì ni ọ. wọ́n ìdá wọ́n yẹn sáfà wọ́n yá àlú wọ́n ìdá gánà fàkìrán wọ́n ìnà hó bìlà. tí a bá jọ lọ́rọ̀ yọ máa ga sí yọ máa lékún yọ máa ga yóò sì jẹun tí yọ lọ sókè ṣùgbọ́n tó bá jálá ìdí ni wọ́n ìnà hó bìlà ìdàkejì ni yọ máa wálẹ̀. وهنا يدخل الفقراء مع المساكين níbi bàyà tó tó àti fòkòrò àti màsàkì wọn wọlé tọ́ra wọn bẹ́ẹ̀ bákan náà ìdájọ́ yẹn gbé wọn lọ agbègbè ewu kásì dáadáa yìí. torí pé alifokoro wọn màsàkì mina asma ìlàdí ìdá kórìíná ìfitarọ̀ kan wà ìdá ìfitarọ̀ kan tó sàmà á. alimasaki nu àti alifokoro nínú àwọn orúkọ tó ti gbé tí wọn bí ti pa wọn kọ báyìí tó ń mú ọ wá papọ̀ ìfúdàrà kọ́ tí wọ́n ti yàtọ̀ ọ̀tọ̀ tó máa yàtọ̀ wọ́n yìí ìfúdàrà kọ́ sẹ́ẹ̀kì kalọ́ ń bẹ tàbí wọ́n ti yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ìfúdàrà náà tí wọ́n tún máa ra wọn. sàǹfààní bẹ́ẹ̀ tọ́lọ́ ti dakọ̀ méjèèjì àbí tọ́lọ́ ti dakọ̀ àwọn fòkọ̀rọ̀ tó ti dakọ̀ màsàkì níbi àbí òsì nínú sọ́rọ̀ àwòlọ́wà ẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ní إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها وعليها والمؤلفة قلوبهم ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lágbà tí ó sọ̀rọ̀ zaka ọjà fún àkùkọ̀rọ̀ ọjà fún àmàsàkì àjẹpẹ́ níbẹ̀ yẹn àlùkùkọ̀rọ̀ yàtọ̀ sí màsàkì. síbẹ̀ nìkan náà lọ́lọ́ ti dàpọ̀ bẹ́ẹ̀ nínú àlùkùránì Kẹ́rímù tọ́lọ̀ ń dàpọ̀ àlùkòkòrọ́ ń dàpọ̀ màsàkì. ẹ sẹ́yọ̀ káyọ̀ náà ni àwọn àfa wa bẹ yọ̀ kalẹ̀. tẹ́jọ́ títí tí wọ́n fi bá àwòkọ́ yóò tún jù bẹ́ẹ̀ lọ. wọ́n lé ọkùnrin làwọn rí sínú sọ́wọ́tò ìbákọ́rọ̀ yìí. àti sọ́ràtò táwọn báyìí tọ́lọ̀ dákun àpapọ̀ tọ́lọ̀ bá lọ dákun màsàkínú bì kan tí ọ̀dà kọ fúkọ̀rọ̀ wọn làwọn fúkọ̀rọ̀ ti kó sínú rẹ̀ tuma kánà ní tuma bá àwọn màsàkínú náà ti kíni o sínú sì rí pé ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àyà ti gẹ́gẹ́ bó ti báyìí ó sì náà sọ́ràtò ìbákọ̀rọ̀ الفقراء الذين أصبروا في سبيل الله أبي àwọn wọn yẹn àìsí bẹ yẹn ọlọ́dà kò fòkọrọ àti pé màsàkì ń lọ kó sínú. níṣẹ́ lọ́rọ̀ yìí ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ al-iman wal-islam. ìdàkùtà rọ̀ náà tí méjèèjì bá ti wà tó méjèèjì wà papọ̀ ìsàrọ̀ kan ìtumọ̀ wọn yàtọ̀ tó síra wọn. ṣùgbọ́n tí wọ́n bẹ ti mú kàwá nu méjèèjì ó tún máa ra wọn gbọ́dọ̀ náà ti tó méjèèjì papọ̀. àlìsílám àtẹ̀lẹ́ ìmáà nínú àlùkòrán. nàám ọ̀nà tìlẹ̀ àrọ́bù àmàna. قل لم تؤمنوا ولكن lámúná méjèèjì lọ́dọ̀ ń kó wá bẹ̀yẹ̀ àwọn àrọ́bù sọ pé àmàna àti gbàgbọ́ anígbàgbọ́ bí irú gbàgbọ́ ti àwọn ah, ọlọ́ọ̀ni kó láǹtò mí sọ pé ẹ̀sìn nígbàgbọ́ wọlé àjèjì mọ́ kóóló àtìlámùnà sọ pé ẹ̀gbà àgbà ìsìláàmù torí pé ìgbàgbọ́ yàtọ̀ sí ìsìláàmù níbẹ̀ yẹn wọ́n kó méjèèjì wá sáré pé fún ẹ̀ yàtọ̀ ọjọ́ yàtọ̀ ó dá ọjà mọ̀ torí báyà yà wọ́n pé wọlé àjèjì kóóló ìyàwó bẹ́ẹ̀ wá ní ibi tá a ti kí wọ́n bá ti sọ̀rọ̀ iman o lè mọ yọmọ tó mọ islam wọ́n bá ti tọrọ sọ̀rọ̀ islam yọmọ tó mọ iman àmọ́ tí wọ́n bí ti lè papọ̀ tí wọ́n kó wọn wá báyìí ìtumọ̀ wọn yàtọ̀ sí ara wọn títí wọn àwọn ọba ní yàtọ̀ ni ọlọ́run ní bẹ̀rẹ̀ kó wọn papọ̀ tó bá yẹ kó ìtumọ̀ kan náà. àwọn masakin ọlọ́run kankan ṣe rere sí wọn ọlọ́run ká ṣe dáadáa sí wọn ṣe ká ní ká gbìyànjú ká ṣe dáadáa sí wọn. ẹsẹ̀ ń bẹnu wọn tó ṣe pé áàrì wọn tó ṣe pé wọn ní béèrè. wọ́n ní kó ká dáwọ̀ kò sì sí dúkìá lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ ní lè béèrè. irú ẹ̀ ní ti ọlọ́run sọ fún Suratul Baqarah ìpele ìfowópamọ́ ilá ti iná ó ń bèrò òfin tàbí ìlà ìlà ayé sáté ìrún àdọ́rùbá ìlà ọ̀rọ̀. láyé sáté ìrún àdọ́rùbá ìlà ọ̀rọ̀ yàtàgùnmọ́ ìjánu àbúdíyà àbínà sàmẹ́kù تعرفهم بسيماهم لا naa الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم ọlọ́ni ìlúkọ̀rọ̀ yóò mọ jẹ́ tàwọn tí wọ́n jẹ́ aláìní alladheena ọ̀húnbírò fi sabilillah àwọn tó ṣe bí ọ̀sìn ọ̀nà ti dé mọ́ wọn ọ̀nà ti dè wọ́n mọ́lẹ̀ wọ́n ti mú wọn mọ́lẹ̀ lójú ọ̀nà lọ wọn ò ní ìkàtí wọn fẹ́ mú ìsọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn òǹdè ti mú wọn mọ́lẹ̀ wọn ò lówó lọ́wọ́ láyé sàfihàn ìhun náà bọ́rọ̀ bá ń fèlè àrùn wọn ò lágbára àti máa ṣèrìn àjò lọ lórílẹ̀ dọ́rọ̀bù bẹ́ẹ̀ ni máa náà ó ṣèrìn àjò pèsè pé ẹ̀dọ́rọ̀ bá ń fẹ́ lúlù nílẹ̀ rárá o ìdádọ́rọ̀ tó fi pé sàfàrọ̀ tó fi sabilillah. láyé sàfihàn ìhun náà dọ́rọ̀ ń fèlè àrùn wọn ò lágbára àti ṣèrìn àjò lọ lórílẹ̀ àwọn wọ̀nyí tẹ ẹ bá rí wọn yàtọ̀ bọ̀ kùmùlì jáhìlú àwùyá aláìmọ̀ tí ọba mọ̀ wọn yóò lérò wọn sọlọ́rọ̀ nínú ìta àfọ látara tó mú mójú kó nu dúkìá rẹ láyé alóńdàdà sàyèrè ha wọ́n yìí tọrọ wọ́n yìí béèrè lọ́wọ́ so àmì yẹn ti wà lára wọn ó tún mọ̀ páàrí inú wọn àwọn tó ti gbé wọn jẹ àkókò ọ̀rọ̀ tàbá màtàkì ìlú lẹ́gbẹ̀ẹ́ wọn ní ìbéèrè kẹta lọ́wọ́ àpẹ ìyá ti jẹ wọn gbọ́dọ̀ táwọn yẹn bá wọ sọsọ bí nǹkan fẹẹ máa wọn máa wọ sọsọ bẹ́ẹ̀ àwọn kan yóò ti mọ̀ pé àtàgbàjọ ọkàn òkú rẹ ní ara ẹ ni ọpọn rẹ ní ọfẹ àbùkù tó fẹẹ fi àbùkù fún àìní ti bẹ lára rẹ. ọmọ wa rẹ ha títí ń bẹnu ọtí ó béèrè o ń ọtí ó lè béèrè torí pé alẹ́ rún nǹkan mọ́ra jura wa lọ bọ́lọ̀ ti fún wa lágbára kí máa lọ nǹkan mọ́ra ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tí ọba jẹun lójijì ọjọ kan yẹ kí ọba ti bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ mọ̀ ẹ mọ̀. ọ̀ oh. oh. wá lọ sùn tó bá fẹ́ sùn. méjì sì ní ìyá àmọ́ jẹ́ ọ̀kẹ́ àmọ́ ìyá báyìí méjì nínú kọ́ fẹ́ sùn tàbí. èwo nínú méjèèjì àti ẹ̀fẹ́ mi tó jẹ́ ọmọ orò òkú mi orò òkú mi mo rò pé ọlọ́wọ̀n ọ̀bẹ tó jẹ́ wọ́n fi oh orí ọkùnrin ọ̀dẹ́ àmà tọ́já ti mẹ́ tọ́jẹ́ ni ẹlòmíì sì ni nítorí ọdún ẹ̀ báyìí lọ́mọ kára mẹ́yàn ni gbogbo ẹni tó bá ti rí àsìkò ẹ̀ ni lóde ọ̀rẹ́ wa ah tó ń dàgbà máa gbọ́n kí ló dé ẹni tó bá ti mọ̀ ọ́ sì mọ̀ pé àlejò ti dé mo ní ọ̀rẹ́ kan ah tèbi bá dé ara yọ bẹ̀rẹ̀ sí ní gbóná yọ máa gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ tí yọ máa lura wọn ibi ni o yọ máa gbọ́n gidigidi ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ah ẹ̀dá kan yọ abẹ́rẹ́ abẹ́rẹ́ ẹ̀dá kan kọ́ fún mi láti kan ẹ̀dá kan ẹ̀fọ́ lábẹ́rẹ́ èyí sọ̀rọ̀ abẹ́rẹ́ sẹ́mi láti tẹ̀ fún tí mi láti yẹn bá dúró sára rẹ̀ tẹ́ ẹ bá gbé àmàlà kalẹ̀ tán tọ́ bá àmàlà ní bá ń gbà tọ́ bá ti ikùn rẹ̀ jẹ́ máa. ẹni tó kó bọ́dà ni. pé nǹkan kápẹ́ èèyàn aláyọ̀ ọlọ́run ìdídí. ẹni tá à ń wí ọlọ́run tó forún kẹ́ ẹ lè fọwọ́ jì. àbí tẹ́ báyà ìdíjú ta náà ta ni. ẹ bá fún ní wáyà wáyà ni ẹgbà ti fún wáyà gidi hàn hàn yóò ní hmm, yóò ṣe ẹsùn kẹta lé yóò ta jù ẹni tá a sọ yìí ọwọ́ àná ọkọ ọnà rẹ ọlọ́dún àyàtọ̀tọ̀ síra wa o àwọn eléyìí a nàmbà wà ni wọn nù ọ àwọn àánú àwẹ àwọn ọba jẹ fún àbójútó kan abáńtí ti yẹ àti tiẹ̀ náà bọ̀ ni. wọn ò jí sáájú á ọmọ ìyá mi ọ̀pá kọyọ ilé ilé ọ̀sẹ̀ sọ̀ láti kankan ilé ẹ̀ tó máa tó dénú lé ice water ọ̀dà sórí fóòmù jọba yìí báyìí dé <laughs> tílẹ̀ fi tú lóru fi wọ̀ kò lè fọ́ sára rárá rárá ni òpó sóde. omi dúdú kẹta sórí bẹ́ẹ̀dì tí ó bá yí. tí a bá dalẹ̀ gan tí àbá fẹ́ràn bàbá gan ọba sùn tí wọ́n rò sùn mọ́ báyìí. a ah. nǹkan bẹ ọlọ́run kẹwàá yàtọ̀ sọ síra wa. ó ń bẹ nínú èèyàn tó ti pé ibi yìí yóò jẹ́ kó lè béèrè lọ́wọ́ àwọn èèyàn wọn tó sì kàn jálá yìí tàbí àti èèyàn kọ́ dára èèyàn yóò jẹ́ kéèyàn lè ṣe kí ni o ìrìn ìbéèrè. alimohim àwọn aláìní àwọn adákẹ́kọ̀ọ́ rẹ̀ ti dà sí ilé tiwọn. ńbẹ ni wọn tí wọn ní tẹ́lẹ̀ tó ti gbọ́n jẹ ní ilé ni ńbẹ ni wọn tí wọn ò ní ara rárá títorí tí wọ́n jẹ lọ́lọ́ fi kú gbogbo ẹ̀fọ́ tó bá wọn títorí tó ọbẹ̀ jẹ́ wá ni nítorí tẹlifí lọ́lọ́ fún ọ bí a máa dájú bí ayé bí a máa fi ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ aláìní torí pé sàárà ti ṣe ọmọ da púpọ̀ sàárà ti ṣe da púpọ̀ wọn kọ́ jùlọ fáwọn tó ṣe fún wọn jẹ alẹ́ ní tí wọ́n ní bùkátà ọ̀pọ̀lọpọ̀ wa là ń bójú táwọn aláìní láwùjọ wa sẹ́mi pé ká pé ọkàn rán pé ká yọ zaka gan ni làbá yọ fáláyé oní àkókò náà jọ wọn tẹ́wọ́ táwọn èèyàn ọlọ́mọ kí àwọn yẹn dáadáa láwùjọ yìí. èlé wa ni èèyàn nílé wọn ní tọ́ba dọdún ìpè zaka wọ one point four million naira tọ́ba jẹ́ pé twenty four karat ní góòdì tọ́ba tọ́ba fi bá lò rẹ̀. sẹ́ńsà bá wà àwùjọ wọ̀nyí àwọn aláṣọ tẹ̀ ń wò lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀ yìí tẹ́lẹ̀ rò pé wọn ò ní tó ju bẹ́ẹ̀ lọ wọn ní ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọn máa fura bẹ́ẹ̀ wọn ní ju bẹ́ẹ̀ lọ tí ò ní tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mọ́ ọ náà tó ní pọ̀ bẹ́ẹ̀ àtọ́pá wọn ní sẹ́yìn nínú àwùjọ tá a wà yìí. ayọ̀ làkàfàlà yìí bala yìí nìkan máa jájà déèrè lójoojúmọ́ wá kí ni ìṣèwọ́ ọ lọ sọ́dọ̀ àwọn babalágbèdè lọ́jà ọ̀lọ́kàkọ́ ilẹ̀ lọ́tẹ́ lọ́tẹ́ lójú rọ yìí bọ́ọ̀lù sílẹ̀ níbi bọ́ọ̀lù tẹ̀tọ̀ délẹ̀ gbogbo kójú òwúlò kan jáde lára ẹ̀ iṣẹ́ làwọn ti tàbí lówó láàárọ̀ làwọn làwọn kò tí ì tẹ̀lé la. ìjà ti dáadáa táwọn tari káì ní wọ́n hàn o wọ́lọ́ọ̀hì kì í ṣe páláì kì í ṣe páláì ní ọmọ títẹ́ àbá ìṣẹ́ wọn fi ròyìn rẹ̀ kì í ṣùgbọ́n lọ́wọ́ ọba wọ̀ sájọ́ yìí ìwọ ni ìwọ dábí ọgbọ́n ni lọ́ba tó wó kéde kọ́gbọ́n rẹ ni ọlọ́ọ̀ni kò tó wó wọ́ọ̀lù àwọn kan mọ ọgbọ́n dájú bẹ́ẹ̀ lọ wọ́n ti òkú tọ́mọ smarti nìyẹn bí ló kò rí bẹ́ẹ̀ síbẹ̀ gbọ́nlẹ̀ yorùbá wọn lówó ọmọ kìíní owó ọmọ abọ ẹ́ ọlọ́wọ́ ọmọ abọ ọlọ́wọ́ bíbí ẹ tẹ́tọ̀ jẹ́ wàá tọ́nu àwọn obìnrin ó tún mọ̀ ọ́ sùn tó owó tó ó ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ torí owó ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ subhanallah lọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láwùjọ èdè ọlọ́jọ̀ kan tó ní pé kàkínàmá lóde kọ́lé ìjà sórí malọ́gínà gbẹ̀dánìyà dárí kọ́ ní àyàdàbàrókè àfààní pé lákínàmá lóde kọ́lé ìjà sórí malọ́gínà ẹni tí wọ́n bá fún lọ́gbọ́n mo sì ọ̀rọ̀ léwọ̀ ọdẹ tí ẹni tí ọgbọ́n àti ẹni owó tiẹ̀ tọlọ ti fún yẹn dúkìá tọlọ fẹ́ fún yẹn ọgbọ́n ẹnitọ́ bá fún lọ́gbọ́n fẹ́rẹ̀ màlìkínà wọn bá ti ọ̀rọ̀ mo sì lè wọ torí pé bẹjáàdì wọn lọ rogún méjì ni wọn àtọrọ àtọrọgún àbí ọgbọ́n ṣùgbọ́n tọlọ bá fẹ́ pa méjèèjì papọ̀ Ọlọ́run pa pọ pàmì yẹn ó wọn jẹ ọlọ́rọ̀ wọn sì dolóko. àmọ́ mọ̀ yìí pé kì í ṣe kí ọgbọ́n wa la fi rí nǹkan kàjọ ẹlòmíì ta mọ́tò jẹ máa kọ́ra ni ewu fi ọkọ̀ yìí ẹlòmíì ti ta wúrobo wòsíwòsí dídí ó ti ra lẹ̀ ojúlé mẹ́jọ àtàgbálẹ̀ ìlú tó bá tẹ́ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ lé nínú sáìtì ní ìsìn àwọn ọ̀dọ́ langalanga mìíràn alágbájá ló dìgbà àwọn ló lélẹ ẹ sì máa rí orúkọ àwọn obìnrin ọmọ kéékèèké Ọlọ́run ní ti bẹ́ẹ̀ fún yàn àwọn ọmọ wa ti sẹtọ lágbára bí o bá ti ní kéra kíta wọn ní ọdọ la ká ti sẹbi ẹrúkọ wọn ní ọdọ àká pé ilẹ̀ yẹn máa lówó jù lórílẹ̀-èdè Nàìjíríà ní Haúsá náà ní ọkọọkọ ní olùdó wọn lówó jù alọ náà ká kọ́kọ́ sòdodo ọ̀rọ̀ náà lè ti sòdodo ọ̀rọ̀ wọn lówó jù alọ ṣùgbọ́n tí wọn bá lérò ní pé irú àwọn tó ń gbẹ́ kànga yìí wọn gbẹ gbogbo wọn ti gbogbo àwọn tẹkùn ní yẹn àwọn lẹkùn ṣe kíni o àwọn lẹkùn aná tòṣì abẹ́ẹ̀ máa fura sí wọn tó ti wá lọ́dún yìí ó ti wá lọ́dún tí ń bọ̀ ẹ wo ni ọkùnrin apamita yóò wá so gálọ́nù garawa òróró gbàgbà yẹn yóò kàn máa rí ibi yóò kàn yóò àgbé séjì kaba yìí yóò máa lọ báyìí wàláyé lóbi òtútù méjì sí tí ó jẹ garawa mẹ́rin igi méjì ọ̀wà wà lọ́rùn ẹ̀ báyìí lọ. subhanallah bóòlù ìdíkà yẹn ti fẹ́ owó ni wọ́n á kó kò túmọ̀ pé àwọn màtàkì tàbá kọ́kọ́rọ́ òsì tẹ wọ́n ti tẹ́ tí wọn yọ bí jẹ omi tí wọ́n tún wá pọ̀ ju kódà bùkátà ẹ̀mí lè kéré mọ́tò tí bẹ́ẹ̀ tọ́ kò ní sí àkójọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ lónìí ọlọ́run nìkan lọ́mọ tuntun lè ṣẹlẹ̀ lọ́la. bákan náà nínú àwọn tọ́lọ́ ọba ìlẹ́jọ́ ọlọ́tún pàṣẹ pé ká ṣe rere sí òun náà ní gbogbo àwọn tá a ti sọ yìí ọlọ́run bá wá ní wákò olóore náà sì ló ná ẹ sọ̀rọ̀ tó dáa fáwọn èèyàn ọ̀rọ̀ orin yẹn sọ kí ló dé tọ́jú pé ìwọ ibi tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n ti mọ̀ kó pámẹ́tì jù ibi kọ́ fẹnu pàtì yẹn jẹ́ ẹ sá dájú kò dé tó ti débẹ̀ yẹn wọ́n bọ̀ mo ti ń bọ̀ kódà mi ìrántí mú gèlè mo ti ń bọ̀ wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ bàmíjẹ́ fẹ́lẹ̀ ẹ̀já sọ̀ra ọ̀rọ̀ tó dáa ni ẹ̀já máa sọ ọ̀rọ̀ tó wúlò ọ̀rọ̀ tó yá yìí ẹ̀ sọ ọ̀rọ̀ tí ọmọ múdùn wọnú ọkà àwọn èèyàn náà ni ẹja mọ̀ sọ fáwọn ọ̀rọ̀ tó máa dájú ní ọ̀rọ̀ pátápátá la ilaha illallah olóòtú dájú sọ́mbàtò lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ìfọ̀nà náà. inú ọ̀rọ̀ tó dáa ní àwọn àlùkà àwọn ọ̀rọ̀ tó dáa nínú ọ̀rọ̀ tó dáa òun náà ni ká máa pàṣẹ dáadáa ká máa pọ̀ fáyẹn kó lè tí ọ̀dà nínú ọ̀rọ̀ tó dáa náà ní ká máa ṣàtúnṣe láàrin àwọn oníjà láàrin ọkọ àtìyàwó láàrin ẹ̀ka àtàbúrò láàrin bàbá àtọmọ láàrin mọ̀lẹ́bí kàtí kejì láàrin ìdílé kàtí kùsómi láàrin ìlú kàtí lómi láàrin àwọn ikọ̀ kan ìkọ̀mí ká máa sọ̀rọ̀ ká máa ṣàtúnṣe láàrin ọlọ́run fẹ́ ká máa sọ̀rọ̀ tó dáa fáwọn èèyàn bẹ́ẹ̀ sì ni wọ́n ìdá àkọlé tó ń fa ìlú tàbá ti fẹ́ sọrọ náà jàdé dídí ní sọrọ tá a sọ wọlé òkú àná ìdá kórópa kódà kọjá pé ní tọ́jú ẹ̀mí ni mọ̀lẹ́bí wa jàdé dídí ọ̀sọ̀rọ̀ tó dáa àwọn èèyàn àwọn ló fófó abẹ́ ẹ̀kọ́ ni tí ọ̀dà rẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ní ká máa sọ ìwòwò ọkùnrin àtòbìnrin ọ̀rọ̀kọ̀rọ̀ ní ká máa fún yẹn ní mọ́ra gbogbo àwọn kájọ ọ̀dà ìka àdàkà jìnnà láwọn ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ rí ni ẹja máa sọ fáwọn èèyàn tọ́lọ́ ọba ìdígbẹ́lá fẹ́ nìyẹn lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́n pa wá láti nínú àyà yẹn ọlọ́ọ̀ni wà á fi ìmú sọ̀lá àtàwà á sàgà ẹ máa gbé ìmú dúró àmọ̀tí kọ́mọ́tì sọ̀lá bàbá ti sọ láàtò yìí àtùmọ̀gbélé òru láti máa ṣe tí ọba ti kọ́ndíṣẹ́n àdíjò àwọn àgbẹ̀ sọ láàtò náà ti wò dáadáa àdíjẹ́ kíkẹ́ nìkan kan wà níbẹ̀ pẹ̀lú pé àgbò àpò gbogbo àwọn oríwì wa gbogbo àwọn májẹ̀mú rẹ̀ àpò wa gbogbo àwọn ọ̀ràn yẹn rẹ̀ àpò wa gbogbo àwọn súnà àtọ́lá tó wà fún sọ láti ní àmójútó dáadáa gbogbo mustahabatu rẹ̀ àmójútó gbogbo tí ó wà káyẹ̀ bá ní ìbásọ̀ láti ǹjẹ́ ọmọ káyọ̀ bá a sọ̀rọ̀ fún ọmọdútó sọlá tó wà dáadáa àti tọ́jọ́ náà yàn ètò ẹ̀dẹ̀ náà fìlà ọmọdútó. bákan náà wà á dá o zàká ọlọ́run tó ní ẹ̀ lẹ́kìn ní o ẹ̀yọ zàká wà á kí musọ́lá dà wà á tó zàká dà ọlọ́run ní ẹ̀ tó wá yọ zàká mẹ́ẹ̀ bá tẹ̀kìn ní o mẹ́ẹ̀ bá ti sọlá tó náà ẹ̀ tó dúkìá yìí káyọ̀ zaka dá púpọ̀ jàmá o zaka ó sì jẹ́ orígun kan náà jórígun kan nínú orígun Islam mara ntí jẹ́ zaka tó o náà ní àfọ̀mọ́ tàbí kí nǹkan máa ga ti sọ nǹkan ti púpọ̀ ọlọ́ni wọ́n máa àti ètò mi zaka dé gbogbo yóò di ẹ bá ti mú jáde ní zaka tó ẹ bá yọ ẹni tó bá ti bẹ́ẹ̀ fọkùlà ẹ̀ka mọ́lẹ́mọ́ bẹ̀rẹ̀ kú àwọn ẹ̀rọ lọ́wọ́ sí àdìpínlẹ̀ àdìpínlẹ̀ ẹ̀sán rẹ̀. káyọ̀ zaka zaka yíyọ zaka yìí ọlọ́run ṣe ní ọ̀ràn àyàn lórí àdìpọ̀ mọ́ dúkìá kan tá a máa yọ jọjẹ dúkìá ẹ̀sà ayọ̀ nù dúkìá kan tọ́jẹ́ ta á wà fún àwọn ẹni ẹ̀sà ní ìpín ẹ̀sà yẹn tọ́lọ́wọ́ bá ìrèké lọ́kùnrin zaka wa dúkìá wa bẹ owó bẹ ayọ apá wọn kan nínú ọ̀nà mẹ́jọ tọ́lọ́mùká sínú sọ́lọ́tò tọ́ba yìí. bẹ́ẹ̀ náà zakato ọ̀rọ̀ tó ti jẹ́ àwọn tó wù dáǹtì tàbí zakato alimáṣíà zaka nǹkan ọ̀sìn wa dáǹtì tàbí zakato kìíní zakato alihamdu nǹkan oko táǹtì bẹ́ẹ̀ náà tìrìkáàzì àwọn nǹkan tá bá nínú ilẹ̀ dúkìá tá a bá nù lẹ̀ kí ṣe ti àlùmọ́nì ilẹ̀ àlùmọ́nì ẹ̀kọ́ o dúkìá kan táwọn kan ti pamọ́ tipẹ́tipẹ́ bóyá ó kẹlẹ́ nìkan pamọ́ sínú lẹ̀ níjọ́ tí wọ́n wá ń roko lẹ̀ lọ́ba rí tiẹ̀. bìkázù ni wọ́n pè é ọ̀yà tó sá mineral resources ayò zaka zaka gbé àkókò kayọ̀ zako fa ina zakata asinamu ro di ibada. أرضيت عنك لإلها ما دمت ترضي العبادة أفتزكوا أي زكاة فإن الزكاة تدج ما يزكى أصناف فروض العبادة إن تقتل لنا وأنا يجوزني أرضيت عنك لإلها وتجلو منه má dùn dà tóró pèlè ìbáadà tó fi gbà tó bá ń yọ àwọn ẹrú ọlọ́run nínú. nítorí òun dùn ní wọnú ọkà àwọn èèyàn tó kò sì dùn ọlọ́run bá ọyọ́ ọlọ́run nínú. lórí gbogbo àwọn ọlọ́rọ̀. bá gbà lọ́wọ́ àwọn aláìní àwọn àwọn fún fáwọn aláìní ẹ̀ẹ̀kan lọ́dún mọ̀ ní èyí máa ń ṣe ìdẹ́ẹ̀wá oṣooṣù one over forty kan ní kìí ṣe ìdẹ́ẹ̀wá one over forty subhanallah nínú owó. ìwà wo ni ìtàkùn pé one point four million lé last year ìyàwó adá one point four sí forty wọ́n wà wọ́n yọ ìdá kan one over forty. annually this monthly àwọn kan ni wọ́n ní hundred million naira lọ́wọ́ wọ́n sì yọ ìdẹ́ẹ̀wá rẹ̀ kí ni wọ́n yọ bẹ́ẹ̀ mílíọ̀nù náírà láìpẹ́ láìpẹ́ tẹ́lẹ̀ ẹni táwọn kan lọ́nà ọ̀dọ̀ tiwa tóun sara sí wọn lọ́rùn ní pupa kò sí wọn lọ́rùn ní dábọ́rọ́bọ́rọ́ bí ẹlẹ́dẹ̀ẹ́ ẹ̀yàwó àtijọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ ó sì yóò ti fa ilé subhanallah afali òun sì ń tábùlà òtítì ẹ̀ pé ọkàn àwọn yẹn gbé owó wa tọ́ alàgbàjọ sara kí lọ́mọdé ń ṣe àwọn ń ro wọ́n san kódà ẹlòmíì bí ọba ni yọ ya wọn gbé ìjà kankan bá kọjú àti ní nǹkan yẹn san kíákíá ìdá mẹ́wàá rẹ̀ ní ìdá ogójì tí wọ́n kọ́ yẹ̀yẹ́ la fi gbé kódà tí ọlọ́rọ̀ mi bá jókòó tí ń bá gbọ́dọ̀ sàkábà ń gbé ẹ̀ sọ ma jọ àwa náà ní bukata ni mòrùkọ àfààyàn fẹẹ tó lé mòrùkọ fẹẹ kan lé mòrùkọ àgàdúlé rẹ ti gbó torí mi ti ń tẹnu mọ́sàkà yìí débi tí ojú ọmọ ti àwọn olùmọ̀mí nǹkan láti fẹ́ lè máa fẹnu lé zàkàtà mọ́ ló bá mẹ́lẹ̀ wọ́n mọ̀ máa lérò pé bọ́yọ̀ fẹ́ tọrọ bára ṣùgbọ́n àárọ̀ náà fẹ́ sí òfin ọlọ́run àti kásọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ́jẹ́ ló ní ètò pé gbígbé ban rẹ̀ torí àrà láì tó fi ń jẹ ní kí lọ́ọ́ jalè wọn lọ fẹ́ lómi fi ẹ̀dá kù mo lè rántí fi ẹ̀dá kù bó ṣe lẹ́dà twenty thousand naira kù gbígba ìdí ṣọ́ọ̀bù mi wà tàbí kí n máa máa gbé machine mi síta èmi náà tiẹ̀ mọ́ná kí n máa fi kọ́ nígbà tí lè ṣe díẹ̀ àwọn èèyàn máa gbé mi wà fún ẹ wáyé òfin mi lọ́la aláìsí mi báyìí wọlé ayé máa fọ oníṣẹ́ lọ́wọ́ ó yẹ ká máa wá lóyún báyìí ká máa ṣe dáadáa fún ìdí ẹ tó wá fi wá ojú sí mi lọ́la. ó ibi tí mo ní kẹ́ ojú sí mi lánàá sẹ́yìn ni ó ó ní bá ṣe ṣe o wá ẹ pè mí títí rọ̀lẹ́ ẹ pè mí títí rọ̀lẹ́ yóò na jẹjẹ wo káàdì tí wọn bá tẹ̀lé tó gbogbo sọ́lọ́ọ̀tì lásìkò ìjọ ẹ̀kọ́ gbọ́ bí kíkọ́ lọ ẹ̀kọ́ sọ fún kágbó. bá rò títí tó àgbẹ̀ òkè ẹ̀fẹ́ mú kalẹ̀ lẹ́rọ yọ àlọ́ra tọ́ì ìbọn oníke náà wà á yẹ lówó ẹ wà síbi báyìí àbúrò ọmọ akẹ́ yọ ọmọ ìmọ̀ sílàsílà báyìí yóò sì ti fún nǹkan tí òbí ní jẹ́ ọmọ kóhùn. àgbàwọn ẹni tiẹ̀ tó rẹ̀ burú báyìí tọ̀tọ̀ fún ọ náà kó torí yẹn kan sọ fún yẹn lọ láìtọ́ apayọ lọ zaka lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀kejì hijirọ ní ọdún ẹlẹ́ẹ̀kejì hijirọ Ọlọ́run ṣe kíni olùsí lọrọ yẹn zaka tù yí kálí mẹsítọ pàtàkì dé òun àti sọlá tó Ọlọ́run pamọ́ pọ̀ nínú Al-Qur'ani al tó ń darúkọ wa kí musalata wa á tó zakata ní tí ò dín lọ́nà mélòó ọ̀nà mélòó lọ́nà tí a sọlá tó àti zaka tó ní Al-Qur'an hmm? wọn ọ̀nà eighty two lọ́lọ́run ti da ọkọ̀ sọ̀láàtù àti zakatu papọ̀ tó ń dakọ̀ sọ̀láàtù tọ́ báyìí tó ń dakọ̀ zakatu kiri kéde gbogbo ọ̀nà tọ́lọ́ ti dakọ̀ sọ̀láàtù lásán tàbí ó dakọ̀ zakatu lásán mú sọ o ibi tọ́lọ́ ti pa méjèèjì papọ̀ wà á fi sọ̀láàtà wà á tó zaka wà á bá ọmọ sọ̀láàtà wà á tà zaka tọ́lọ́ mú wá bẹ́yẹn irú rẹ̀ bẹ́ẹ̀ eighty two nínú àlùkò ní afáwa Abubakar Siddiq radiyallahu ta'ala anhu sọ pé wallahi ń fọlọ́ wọn bàbúrà lẹ́ẹ̀tùlẹ́nà màá pa màá bájà màá fọ́ọ̀rọ̀ ọkọ bẹ́ẹ̀ ní ọ̀sọ̀ láti ọ̀sẹ̀ ẹni tó bá fi àtúntà ní sọ̀láàtù àti zàjà àbó nínú níyà ó ní fasọ́láàtù náà wà zàjáàtù náà ó ní. ó ní sọ̀láàtù wa àti zàjáàtù wa ọmọ ìyá méjì ni wọn ìgbà àtàbúrò ni wọn ẹ lè yà wọn ọlọ́run sọ wọn kọ́ láì máa yọ láì máa yọ ọ̀nà nínú ìra rẹ̀. ntọ́lá wọn báyìí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá wá láfẹ́ òun náà ní pé kátó yọ zaka ní oṣù tọ́lá wọn báyìí lẹ́gbẹ̀ẹ́ láfẹ́ ká sí nínú àyà yìí ó sì sọ fáwọn ọmọ ìsirẹ́lì òun náà lélẹ̀ oníṣẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run sọ pé wàá kéwọn sọ láta wàá zaka ẹ máa gbé sọlá tìlú ẹ̀sìn ọ̀yọ́ zaka. thumma tawallaytum illa qalilan minkum ọlọ́ọ̀nìlẹ́yìn náà tawallaytum ẹ̀yẹ́yìn padà ẹlẹ́yìn ní dé illa qalilan minkum àfàwọn èèyàn tá tẹ́lẹ̀ nínú yín. wa antum mu'ridun ẹ̀wá jẹ́ tó tẹ́rí ẹ̀wá tẹ́rí kò bí ọ̀rọ̀ lọ àyà yìí àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ṣókí nítorí àsìkò wa tí ó ti lọ púpọ̀ ó ní pé ọlọ́run gbàdé lọ́wọ́ àwọn ìsirẹ́lì ni pàápàá jùlọ àwọn Yẹhudi nínú àdéhùn tó lọ́gbà lọ́wọ́ òun náà ni pípé wọn máa sin lọ́wọ́ wọn gbọ́dọ̀ sí kàmí yàtọ̀ sọlọ ṣé Ọlọ́run àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ létí lórí sọlọ wọn bá nínú àdéhùn tọlọ ń bá lọ wọn wọn náà ni pé wọn máa ṣe rere sáwọn abínibí méjèèjì torí kọlọ ń tún sọnù ayé àpáwà pé àní sukúrú lè wọlé wàá lè dà yìí tàbí láyé alẹ́ máa fi ọlọ́ni kò lè máa dúpẹ́ fún mi àní sukúrú lè kò dúpẹ́ fún mi wọlé wàá lè dà yìí kà kò sì mọ́ dúpẹ́ fáwọn abínibí rẹ méjèèjì ìlà ìyá ìmọ̀sí ọ̀dùn wọn náà lẹ́ẹ̀padà kásì rere táwọn abínibí wa dáadáa dáadáa táàtì ṣe fún wọn wọn ní kọ̀ mọ́ lórí ayé o táwọn òbí wa bá tún lọ dáadáa tó ń bẹ táwọn àti ṣe á máa fún àwọn ọ̀rẹ́ wọn lé á máa ṣe dáadáa sí wọn torí pé abáru lè bẹ àyẹ̀sẹ̀ àrọ́dúró ó ti nínú dáadáa tó tún fi ń dáa fọ́ mọ́ nígbà tí ò sí bàbá rẹ̀ kù òun náà ní kọ́ lọ́ máa da kọ̀ọ̀kan má fẹ́ bàbá rẹ̀ olólùfẹ́ bàbá rẹ̀ kọ́ máa ṣe dáadáa sí ọ̀rọ̀ súnmọ́ wọn nínú ẹ̀ náà ní kọ́ máa tọrọ ìfẹ́ fún bàbá rẹ̀ tó kù bàtẹ́ pé mùsùlùmí bá nípa níyà rẹ̀ máa tọrọ ìfẹ́ fún kọ́ lọ́ fọwọ́ òkè wọn nínú rẹ̀ náà ní àwọn àdéhùn táwọn bàbá yìí bá gbé kalẹ̀ òun sẹ́ òun àwọn àdéhùn dá ọwọ́ bàbá dáadáa ẹbí tó jẹ́ pé ipasẹ̀ bàbá rẹ̀ náà fi ń jà papọ̀ wọn náà gbọ́dọ̀ máa da ẹbí yẹn papọ̀ ipasẹ̀ bàbá rẹ̀ wọn dáadáa pọ̀ láti máa ti lẹ́yìn tó ti pé ọjẹ́ ìwà bákan náà bọ́lá ti pàṣẹ káti dáadáa táwọn abínibí wa wọ́n pàṣẹ káti dáadáa táwọn mọ̀lẹ́bí tó tó pàṣẹ káwa ti dáadáa tí àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn bọ́lá ti ní káti dáadáa táwọn aláìní ọlọ́run wa ni ẹ wá máa sọ rírí ọ̀rọ̀ tó dáa ní ma sọ fáwọn ẹ máa gbé sọ́la tuntun ẹ sì máa yọ gbàgbáàtù ọlọ́run nígbà tí mo sọ gbogbo eléyìí tó ń mata wá láyé tó ń ilá kọ́lé ìlà mi ń kó ẹ pa ìdá àfi díẹ̀ nínú yìí o díẹ̀ nínú yìí ló kù sẹ́ wà á tó ń mọ̀rẹ́ mọ́ọ́n ẹ wá ń ṣe ìrìnlọ́gbọ̀n àti àyàtìláì sùhánù. tó wọn bẹ ẹyọrọ wọn sẹrí kù níbi àmì Ọlọ́run níbi níbi àmì Ọlọ́run tó yẹ pé nínú àwọn àníwá wò kófòrè ònìyẹn náà wà pé kófòrò lè ẹyọrọ àìmúrí sẹrí kù níbi àmì Ọlọ́run ọba yẹn kí ọlọtọ lọpa ọlọdà kò sànú fún ìgbà tẹ ẹkọ káwa ó pé wá ní olùgbọrọ tẹ lọ́rọ̀ Ọlọ́run ọba yẹn kí ọlá gbogbo àwọn àdéhùn tọlọ ti pa wá àtàwọn àsọsílẹ̀ tó pa wá látẹ̀lẹ́ fi ká آله وصحبه أجمعين ẹ gbèsè bá bẹ̀rù náà ni a kó dàpọ̀ jẹ́ ọ̀pọ̀ kan tó ń bẹ náà rà tó ti lọ wò ó bẹ́sìn lọ wò tó bá kú bẹ̀. ìbéèrè naam one two three ọ̀ya wàlẹ́kùn sọ́lá ọ̀sán asọ fún wa pé àrídìkáàzù ó yàtọ̀ sípa àhíwó ọ̀rọ̀ àhíwó kọ́ là ń sọ tó ti báyìí nìyẹn fẹ́nìkan lọ́gbẹ̀ẹ́ ní káàzù lọ́wọ́ òní gbé fẹ́nìkan kan rìkáàzù ni pé nígbà jàhílíyà bó ṣe rí ni pé nígbà jàhílíyà dúkìá tẹnìkan lọ rì mọ́lẹ̀ ó ti rì mọ́lẹ̀ nígbà jàhílíyà ilẹ̀ wa bìlọ́ǹgì sí wọ̀ bí wàá ní o ò tiẹ̀ lé ọ̀mẹ́tò nílẹ̀ gan ilẹ̀ ká bìlọ́ǹgì sí ọ ni tó wọ́n wá roko bóyá gbè ní o wá fẹ́ kọlẹ̀ bí tó ti fẹ́ kọlẹ̀ báyìí ọfi ọkọ sábẹ ní báyìí kòkò yẹn kọ sókè ìdílé alẹ owó kẹta sókè ní. lálọ fẹ́ fi lọ ní ìgbọ́ kó ṣe báyìí. àyìn máa gbé lọ bẹ́ẹ̀ tọ́ba gbé lọ fún kámọ́. tó dé báyìí rìkáàzù ni ẹ nísìnyí ewu látàyè ìgbà kan yẹn ní tẹ̀lé nísìnyí àwọn bàbá yẹn ti lọ rí àwọn wúrà góòdì wọn kó sínú òòlù àwọn ẹ̀gbà oríṣiríṣi wọn kò síbẹ̀ wọn á ti kan lé wọn á rì mọ́lẹ̀ wọn ti lọ tipẹ́tipẹ́ tí òṣèlú kódà wọn máa ti ta lẹ̀. ìjẹba ni ìwọ bá ń kókó bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ tàbí ìwọ gán jẹra lẹ̀ lọ́ba lọ́ba sa lọ́ba rẹ̀ góòdì tàbí ìwọ mo jẹ́rìí ẹ̀ ọ́ kọ́kọ́ fẹ́ǹsì lẹ̀ àbúrò tá a sọ lọ́wọ́ ní àròkọ yẹn ọkàn sọ fún àti ẹwẹ́ bá fẹ́ǹsì lẹ̀ yìí tí lọkùnrin jẹ tó yó tó fi bẹ́ẹ̀ sì lọ́ka ẹ sáfẹ́ wọ́n rò pé ẹ̀fẹ̀ à ń sọ̀rọ̀ nígbà táwọn òkúta nínú sọ́ọ̀kì rẹ̀ ni tọ́ba ti lọ jẹ́ bóòdì mo ní kọ́kọ́ sọ fún bíríkìlà pé ẹjẹ́ àfisẹ́ ilẹ̀ ni tó ní tí mo fi ọ̀sẹ̀ ni pé mo fẹ́ já yàn yọ búlọ́ọ̀kì ọ̀yà tó máa tó fẹ́ ni bíríkìlà náà ni à èmi náà ní gbà yẹn ní mọ̀ ní dédìẹ̀ díẹ̀ ètò ara lé ní ìmọ̀ ẹ̀sẹ̀ so sọ ríkàzù nìyẹn ríkàzù yẹn àlùkòmùsù láyọ̀ nínú rẹ̀ òun ètò wa wà fọ́tì ìdá àrùn ìdá kan ìdá márùn-ún kan yẹn láàmú wọn wà páìpù ẹ̀ òun náà láyọ̀ kọlọ̀ ó ti jẹ́ nìyẹn. wọ́n ní tàbí fi owó yìí ọ̀wọ́ yìí yàtọ̀ náà ẹ̀ tó ṣe wọ́n wá káàkiri wọ́n máa fi wẹ́lọ̀ lódìdí ọdún kan owó yìí tọ́ ọba lè ṣe wàhálà máa yẹ wò tọ́ ọba lè ṣe wàhálà máa yẹ wò tọ́ba ti hé lágbègbè ibi tó ti hé yẹn ọmọ àlọ́ ọmọ àbọ̀ ìkọ̀ sọ̀fẹ́ nìkan pé tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan tó ń sọ pé òun hé owó àtòun sanwó nù ẹ dákun torí ọlọ́run ẹ sọ̀rọ̀ ṣe kọ́ wá ń sọ owó rẹ̀ yọ sọ àpò tó kù sí òkú tó fi dé àwọ̀ rẹ̀ sí àná iye owó yẹn one thousand ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ five hundred tó wà ń bẹ́ẹ̀ kíníkì kan tó wà ń bẹ́ẹ̀ yóò tọba lọ tọba lọ sanwó báńkì tí wọn ní kọ́lẹ́ yẹyọ wọn kú gbogbo ẹ̀ lé wọn yàlẹ́ yẹyọ ní ìdí wọn sọ yẹ wọn kú iye lóòtù kọ̀ọ̀kan tó wà mẹ́nu wọn sọ síbẹ̀ òṣèré nìyẹn náà wọn lè sọ̀rọ̀ àgbàdo náà. Yeah. wọ́n ti Thank you. alákọ̀ọ́kọ́ oríyàwó sọ fẹ́fẹ́ ọ̀rọ̀ sì wọ̀ pa àjọ fẹ́fẹ́ ra wa àwa la fẹ́ yọjú sílé wọn bàbá wọn rẹ àti ìyá rẹ ò sí papọ̀ àwọn sì lóun ò lè bá bàbá òun sọ sígbà tó máa bá ya ọ̀yàyà tí ò lè bá bàbá sọ̀rọ̀ síwọ́n náà tún yọ ni ìbọn tó fún wa yàn dáka lọ wọ́n àtọ́rẹ́ rẹ lọ tọ́ba ní kéèké sẹ́ni tẹ́lẹ̀ lọ bá dàrẹ́ kí wọ́n náà wà lásùnmọ́ kó béèrè pé talẹ́ tó tún súnmọ́ bàbá rẹ̀ dáadáa ẹ̀ súnmọ́ ẹjọ́ sọ̀rọ̀ àti bàbá yìí bàbá yìí báyìí láfẹ́ sí ọmọ ẹtí ló ń wè bá bàbá òun sọ̀rọ̀ ṣùgbọ́n wò ó ń ká yọjú sí bàbá òun torí bàbá òun náà la láti o dákun bó lè ti fẹ́ bá wa jọ àbí bàbá tiẹ̀ kan tàbá lásùnmọ́ tiẹ̀ kan tó ń lé lọ yọjú sí ẹni ìdá rẹ̀ bẹ́ẹ̀ sí lọ sọ́dọ̀ bàbá yìí nígbà tí ọ̀rọ̀ tiẹ̀ kan yá rárá sọ kàyà bàbá yìí náà lẹ́lọ́ bá gbogbo ọ̀nà tó bá rọrùn láti fi ojú sí tọmọ pẹ́ ìfẹ́ yín kálá àdọ́gbò àìtóyàwó ni mo má jẹ fún ọkọ lẹ́gbẹ̀ẹ́ tí wọn náà bá ti tóyàwó ni ọmọ báwo ló sì di àjò rẹ tó fi dọ́dọ̀ bàbá lọ́nà tí ó gbà bọ̀. tó ẹlẹ́ẹ̀kejì nínú béèrè wọn ní èèyàn ní bùkátà sí owó fúnra rẹ̀ yìí one thousand níbẹ̀ lọ́wọ́ èèyàn ẹnì kátàdé òun náà ní bùkátà sí lọ́jọ́ aláìlẹ̀ one thousand yìí náà ló ní bùkátà sí. àwọn oníbèrè wa ló ń gbọ́ pé wọ́n ní kéèyàn ọ̀dá méjì èmi ọ̀kọ́kọ́ aha ọwọ la tó wá rí gbọ́ nínú ìtàn àbá àwa ikpe Siddiq pé ó ti gbé gbogbo dúkìá lọ fànẹbì fànẹbì ní kílọ sẹkù fáwọn aráàlú rẹ̀ tó ní àbùkọ ìtùnúlọ́ha wa rasulahu ọlọ́run àtúntìṣe mọ̀ sẹ́kù ṣíṣe contradiction of self sórí ni tí ó gún yẹn ní nǹkan bá ti rí yóò ti gún kó o lè o kápẹ́ bùkátà eight hundred gan bẹ lórí rẹ̀ ṣùgbọ́n wọ́n kàn pàtìkì mọ́ra ó fún ní three hundred kí wọn náà máa mú seven hundred yọ nítorí nílò sí yẹn tọ́ba ló wọ́n fẹ́ wọn ni wọ́n fẹ́ àbí wọ́n wọ́n máa bùn yẹn lówó tó máa kà wọ́n pọ̀ lówó kà sóòpè òpè ni sọtọ́ bá ní pé ẹ̀mí ẹ̀ kókó gbé kú tó ní máa rò pé à tí ì bá sọ oṣù fún lágbájá tí ì bá sọ oṣù fún àlàtọ̀ ọba ti ní máa ríro bẹ́ẹ̀ torí pé tọ́ba ti yọ̀ǹda fún yọ̀ǹda fún apáta mi ti sáàrù ló ṣe yẹn ọgbọ́n lápẹ́ ni tọ́yàtọ̀ sí olórí èmi ara rẹ̀ bébí ọba yà pọ̀ ní ọkọ̀ ṣùgbọ́n bébí ọmọ pẹ̀lú tọ́ba ti bẹ́ẹ̀ kó sàbùrù fún ọdún òfin ìṣẹ̀lẹ̀ ọ̀hún. sọ̀fà Abubakar Siddiq ta dẹ̀ mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ olówó làfà Abubakar Siddiq ntọ́pa wọlé ló àbọ̀bá tún lọ sọ́jà ṣe ti kó tún ta ọjà ó sì tún rí owó mi ó sì báyìí kété pé gbogbo tó wá ní ọba sí lọ́ba káwọ́ gbéra rárá o lọ́ọ̀tì ọ̀la káyidá wà á yẹlẹ o ìrọ́pọ̀ òsì ń bẹ̀ tó wà bẹ́ẹ̀ náà parí ẹ̀ lẹ́yìn rẹ̀ náà. fẹ́ẹ́ rí àwọn ọmọ àti ìjẹ́ kankan tọjẹ pàtàkì ọjẹ pilẹ nìyẹn gbólóhùn ọmọ abẹ lọ́wọ́ ọba ìlẹkẹ ọlá gbogbo tọba ti jẹ mọ àwọn àtúbàbò tó jẹ halal tó rọrùn kéèyàn máa ṣe lẹni tí ó gbára lọlọrun kọlọ ló lè ṣe kí ni òògùn náà ló lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ lọjẹ pé àwọn nǹkan wọ̀nyí àwọn àtisọ́kà àwọn ti rọ ọmọ púpọ̀ jù pé àfi tó lóyún tábóyún ọba ṣe kí ni o tí ọba jẹ òun náà ni òní ni o ni òní bí wẹrẹ àti jẹ àbí wẹrẹ jẹ àní àmọ́ gbogbo ni mọjẹ wọ ó tòtí báyìí ní sèkápẹ́ ẹran kan lọ́ba dáa tó yẹ kó máa jẹ tí ó máa sára rẹ̀ lóore pé a ah, máa jẹ gbé ìgbín dáa ó sì láwọn proteins kan lára tó ti pé inṣàlá ọ̀tàlá tí èèyàn bá ń jẹ so ọlọ́run tún máa pé kí nǹkan tún yàtọ̀ níbi bí yàtọ̀ sí pé ká ti wá lọ gbé fọ́ọ̀mù bí àṣejẹ yẹn ó ṣe rí àwọn akínníkan àti kínníkan kéèyàn sọ̀rọ̀ àbẹ̀sí sí i pé ìyìn sọ pé ẹni tó jẹ́ kékeré o pàápàá jùlọ tó bá jẹ́ pé ọbẹ̀ halal ni ọbẹ̀ tó bá ṣe ṣùgbọ́n àdìsọ́kàn tí máa ń wà fún ti lágbára púpọ̀ lọ táwa nǹkan mi lò ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ọ̀sẹ̀ rọ̀ ló sì bá wa sọ àwọn alábọ̀lú wa yóò máa bá wa sọ wọn nírọ̀ subhanaka Allahumma wa bihamdika ṣàlọ́